bó bá yọ o ẹ̀rọ abalẹ̀. àjọngọlọ. bó bá yọ o ẹ̀rọ abalẹ̀. àjọngọlọ. bó bá yọ jìnnìjìnnì àbọ̀lẹ̀ ń. àjọngọlọ. ìgbìlùgbà ẹ̀mẹ̀ ìjàgbọ́njàgbọ́n ìdí ọ̀gẹ̀dẹ̀ abẹ́nú ṣọ́ọ̀tì ọ̀hún. ẹ̀múmúná tó ní àríwúlà àkúrí ẹ̀yìn tó ní amáríwú ẹ̀ òrí. gẹ̀ǹgẹ́ tutù lẹ́yìn ó gbóná nú àjọngọlọ. bó bá b lọ́rùn o yípa lójú náà kíkún tòjò àtàrí ẹ̀ gàgà mẹ́ta ń lọ́pẹ́ bọ́bá bọ́bá gbogbo bá yọ àjọngọlọ. bọ́bá rí ẹ̀hún ẹ̀ káwọn wò ó àjọngọlọ. àjọngọlọ. bí ògùn bí ògùn bí ògùn bí ògùn bíjà bíjà bíjà bí ògùn bí ògùn bí ògùn bí ògùn ni ó níjà mi yà. n kò rẹ́ni bá jà owó kí kọ̀rọ̀kọ̀rọ̀ àgbà lọ́ọ̀kì tí bá níjà tí n kò dé bá bẹ ní àjọngọ́lọ́. àjọngọ́lọ́ ojúmọ́ kan oògùn kan ni ojúmọ́ kan àdó kan ojúmọ́ kan ewé ewé kan mo pè ìgbà ewé ló jẹ́ mi bó bá yọ lókèrè pọ́nlé àjọngọlọ. bó bá yọ òjijì ní adébólẹ̀ àjọngọlọ. Mm-hmm. àjọngọlọ. bó bá yọ o bóyá bóyá o àjọngọlọ. dèndé èmi ò lérò pé mi máa tẹ̀lé ẹ lọ. Eh, mi ò lè tẹ̀lé ẹ lọ torí ó ní ọmọ tí ò ní yẹun dégbò ẹ̀yìn nígbà tí bá lọ ń sìn kí ló máa jẹ́ ti mọ́ mi tó dẹ̀ mọ́ pé ojú kan ẹ̀pà ojú kan rẹ̀ ni mí mi ò ní níwájú mi ò ní lẹ́yìn mi ò lọ o mi ò lọ mi lọ mi lọ mi lọ. Tiwalade. yes de. gbogbo ìrìn àjò tí mo ní karùn-ún yìí sìn àbí gbogbo eré tí mo ń sáyé nítorí títa ni. ẹ torí mi ni. jùmọ̀ ìbínú nígbà tí mo wà nílé tí àwọn parent mi wà láwọn pé ká fẹ́ra wọ́n dẹ̀ láwọn ò fẹ́ rẹ̀ sójú èmi dẹ̀ fẹ́ máa rẹ ní gbogbo ìgbà wọ́n dẹ̀ ní ká fi lélẹ̀ ká lọ sọ́nà tó jìn ká sáko ládùúgbò ibi tó wà ó tún sọ fún mi sí pé ò lọ. ó kí ọmọ tó ṣẹlẹ̀. ti ru gbogbo èmi ò lọ mọ́. fine mo ti mọ̀ pé ò bọ́ ibi tá à ń lo òjì rárá a lè pẹ́ ibi tá ló pẹ́ wájú náà ní two to three months. ah two to kí ni. three months. la máa fi lọ mi ò lọ mi ò lọ jọ nítorí ọlọ́wọ́ yọwọ́ tèmi yẹ sí mi kúrò bẹ́ẹ̀ mi ò lọ mi ò lọ ẹ́ eh! thirty thirty one thirty ninety one days lọ́wọ́ fi sá lọ mi ò lọ mọ́ èmi àti ikú kí n tó dé o mọ́ èmi àti. o ṣáà lọ àbí. Ah, jẹ́ kí n tún lọ tún rò. o lọ. nu má bínú náà ṣó ti ń bínú ni. mo bínú. ok máa lọ máa lọ máa lọ máa lọ máa lọ. Yo la mano. Olúrẹ̀bí, try láti understand me. Any sùúrù ẹ̀kọ́ imagine kí dáàdì kan máa sọ pé gbogbo ọkọ tí bá ti ṣe láyé mi, àwọn làwọn fẹ́ máa lànà fún mi. Ẹ̀kọ́ imagine bí mo yẹ tó yìí, kí dáàdì jẹ́ kó yẹ mi bá àfẹ́fẹ́ yàwó fún mi. Ó lè work kò lè work everyday kò lè tí kò tí mo ṣe fún dáàdì láyé yìí tó tẹ́ wọn lọ́rùn àfi táwọn bá ń là mi. Ẹ èmi ò tiẹ̀ wá wọ́ọ̀rì mọ̀ ohun tó bá jọ kọ́kọ́ ṣe bòdádì mọ̀ pé kò sí kan tí mo lè ṣe láyé tí mo lè sọ fún yín òun ló fi mímu wá sọ mo ti ní plan mo yẹ ti mọ̀ kọ́ tí mo fẹ́ ṣe lọ́kànra mi ẹ fi ládìlẹ̀ kan máa change má bá mi bẹ̀. dèidè ṣọlọ ni tó sọ yìí nígbà tó lóun wá fẹjọ́ sùn mí o tún wá lóò ti ní plan kan tó fẹ́ ṣe. bẹ́ẹ̀ni mo ní plan and plan mi ni pé tí sábà ti continue pé àwọn máa threaten mi máa frustrate mi tí mọ́mi ló jẹ̀rẹ̀ láti múnú mi dùn máa sá kúrò lé fún wọn wọn ọ̀dẹ̀ lérí mi mọ́ ọ̀dẹ̀ láti máa lífi ilé ayé mi bó ṣe wù mí. that is not the solution ṣé solution nìyẹn ìpè kò kú òdòlé fún dádì àti mọ́mí ẹ̀ so please come so that ah, ah. ṣé bí àbúrò mi ni dádì ẹ̀ ó ti fẹjọ́ sùn mí nìyẹn wàá dẹ̀ fi mílẹ̀ kó jẹ́ kí n ṣiṣẹ́ lé lórí sórí ah, bíbélì oògùn orí fífọ́ ni don't say that again. okay sir i'm sorry now èmi máa wá time máa lọ rí jáde ẹ̀ o gbọ́ mo dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tí bàbá sọ a gbọ́ one wọn kì í yàn ọkọ fún yàn mọ́ sìn wọn dẹ̀ kì í yàn ìyàwó fún yàn. kò bá rẹ̀jìn tọ̀dọ̀ àwa yìí mú mọ́ ọ àwọn ayé ìgbà kan ni kí ni ẹ wọ́ fún kó wọ́ fún rẹ̀jìn tọ̀dọ̀ ti wà. ẹ ẹ èmi mọ̀ tí n bá ba sọ̀rọ̀ ó máa gbọ́ ní tèmi mọ̀ nìyẹn. ẹ ẹ torí ìgbà tí mi lọ gbaṣẹ́ ológun gbà ni mo ti mọ̀ pé ohun tó máa bí kò ní í dáa. wọ́n kàn fi yẹn kẹwọ́n ni àmọ́ ẹni tó gba sójà tí wọ́n ń ṣèkọ́ tó make sense tí wọ́n ọ̀fọ́ straight ilé ayé ọmọ wọn tó ń mú inú society dùn inú community dùn inú agboolé wọn gan dùn pé àwọn ni sójà ní family dáàdì kan mọ̀mọ́ wà bẹ́ẹ̀ dẹ́mu kó tó ṣe dáàdì mi mọ tí tálíkà ṣe fún dáàdì dáàdì ètì tálíkà láyé dáàdì má dájú gọ́gọ́ jù kọ́tẹ́ ẹ̀rọ lọ yìí dáàdì ò lè ṣàánú fún yàn wọn ò tiẹ̀ rẹ́ẹ̀dì pé bẹ́ẹ̀ káwọn bá tálíkà rìn gbogbo gbèsè rẹ́ẹ̀dì pé káwọn àbólówó ṣe ni. àìkú jẹ́ níbẹ̀ ṣé olóòótọ́ dá tálíkà tó dolówó kò ní yẹn ni dájú kò fọ ọgbẹ́ ní òní ẹ̀tọ́ ọ̀ní àtàpátá ló ẹnu láti wọn. ọ̀rọ̀ ẹ̀tọ́ rẹ̀ ọmọ tèmi máa sọ fún ẹ tó ń gbọ́ bàbá ẹni ni bàbá ẹni bẹ́ẹ̀ ni ìyá ẹni ni ìyá ẹni má sọ̀rọ̀ tán bàbá yìí o mi ò fẹ́ o má ti gbé ẹni ìgbésẹ̀ kankan o ti sọ̀rọ̀ fẹ́mi nsìn I will work on it máa ṣiṣẹ́ lé lórí ṣé o gbọ́ bẹ́ẹ̀ ẹ́ máa pe dádì ẹ máa dé bá sọ̀rọ̀ níbi tán ti ń báyàn sọ̀rọ̀ tó dẹ̀ dá lójú pé máa gbọ́ are you okay with that. I'm not but mo ti gbọ́ but o ti gbọ́ kó gbọ́ gba nǹkan tí mo sọ fún ẹ ok sọ bóyá ìjẹ́ nìyẹn fọkàn ẹ balẹ̀ hmm. Hmm? Hmm. kò lè yàn fún ẹ èmi náà mọ̀ pé kò gbọ́dọ̀ fún ẹ ó ṣe máa yan ìyàwó fún ẹ no no no no no eh, Abi. Baba. Jọjọ Ọlọ́run, àwọn aṣọ ìlú ẹ̀ bá mi fọ́kọ́ mọ́ o báyìí ti fò tán commission kò lọ gbogbo ẹ. ah balance. máìkì white is still my black eh, o. <laughs> ẹ jẹ́rìí mi náà ìyẹn ló kéré jù ẹ eh, kò sí wàhálà rárá. ah, ah mọ́mí ẹ rà mà. báwo ni. yes ma yes ma. kọjọ mẹ́ta. kọjọ mẹ́ta ni ma. báwo ni iṣẹ́. adékọlẹ ọlọ́run. kí ló dé ìwé lélẹ ìtẹgbẹ sílẹ̀ ìkẹ. aṣọ mi wà mẹ́mọ́ mi. Ah, ah. aṣọ ẹ̀ mà ní lóòótọ́ ẹ kí ló wá fẹ́ lọ fàṣọ ṣe báyìí. n fẹ́ kó lọ bá mi fọ ni kí ló tó jẹ́ káwọn aráalé bẹ́ẹ̀ fọ́ náà. ìyá dèndé àwọn tó máa bá mi fọṣọ ẹ̀mí lábẹ́ ìmọ̀ ṣe tó bá fọṣọ tó ń gbà mí wọ̀n ni wọ́n ti fi starch sí mi dẹ̀ fẹ́ wọn bí mo ti gbé wàhálà mi dé òun fipẹ́ tó wọn bá mi ṣe tó kí tó yà ọlọ́mi náà máa fún bá mi gbà bẹ́ẹ̀. ẹ bí wàá dé lu wọ́ṣí machine yàrá ẹ̀ fi fọ̀. wọ́ṣí machine room mi ti bàjẹ́ tipẹ́. a ò bá ti sọ. mo sọ fún dáàdi mi mo pé wọ́n sọ fún yín. Ah, o ò bá ti ṣàlàyé fíìmù náà. Eh? wàá dẹ̀ lò washing machine yàrá mi. mọ́mì ẹ kì í ṣe bó ṣe wù mí náà òun máa bá mi fọ starch kò ní sáré wọn náà ó tẹ̀ máa gbà kó kékeré báyìí náà. àmọ́ ah, mi wọ́n mi yẹ kí n bá wọn fọ at least owó tó bá fún mi tọ́rọ́ kọ́bọ̀ yẹn náà màá ní nǹkan fi jẹun. that's true. ẹ ṣe gan wa ẹ ṣe gan wa ẹ no go problem apa kò tú àlà kò tú àlà yẹ ló rọrùn ní. kò fọ ọmọ dáadáa o ọmọ dáadáa tiẹ̀ ni pẹ̀lẹ́. Eh, Dendi. Dendi. Ah, kini ni ìṣòro ló ń jọ mẹ́ta ike? Ah, Dèndé, Dèndé, ọkọ mi. Àfọláyàn. Olórí ẹbí. Jẹ́ kí n béèrè kankan lọ́wọ́ ẹ̀. Bàbá tó wa tó jọ bí èmi àti ẹ ǹjẹ́ ó fọlálẹ̀ fún wa. ẹ máa gbọ́ nǹkan tó lórí ẹbí ẹ sọ fọlálẹ̀ bíi ti báwo. lákẹ́ ah, ah, àtúbọ̀lálẹ̀. ọ̀làwọ̀là báyìí ládùúgbò yàtẹ̀mí àti oúnjẹ tó jọ máa tà dédé ni wa ládùúgbò kó tá a ro láyé èyí ah. tó dẹ̀ yẹ pé tẹ bá ń roko báyìí ẹ fast burúkú burúkú ẹ máa máa ló lọ ní fe fe. fè fè àbọ̀ láńlé rárá hmm. bẹ́ẹ̀ ni inú mi dùn pẹ̀lú gbèrè tó dá mi lórí yẹn kí ló wá dé nígbà tí wọ́n wà nínú ipò ọlá báyìí tó o wá lè fi ọlá yẹn kó fi ran àwọn tí ò ní lọ́wọ́. Hmm, ìbàjẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn o wọ́n ti wá sọ̀rọ̀ mi wájú yín ah. pé mi ní owó hmm. lọ́wọ́ mi ò fi ràn yàn lọ́wọ́ ẹ̀jú ta ló fẹ́ sọ pé òun déwájú mi tó sunkún wọlé mi tí ò rẹ́rìn jáde <laughs> olórí ẹbí wọ́n tẹ̀ orúkọ báyẹn fún yẹn wọ́n ń bí lífù wọn ẹ má ṣe ń di ọ̀tẹ̀ olórí ẹbí o èmi ò ń ṣe tèmi bẹ́ẹ̀ o kò sẹ́ni tó sunkún wọlé mi tí ò rẹ́rìn jáde o kò sẹ́ni tó sunkún wọlé mi tí ò rẹ́rìn jáde o. tó dà Afọláyàn ọ̀rọ̀ ẹ yé mi ṣùgbọ́n tèmi ni ò tí ì yé. bóyá kẹ́ láyé mi gbà yẹn. Mm. ẹ ayé tá a wà nísìn mm-hmm. nísìn ṣé èèyàn máa ń fọmọ fọkọ ni. Mm-hmm ṣọmọ pé wọn èèyàn ò lè fọmọ fọkọ àfi kọ́ ọmọ kó wá ọkọ fún rẹ̀ mm, tàbí kí ọkọ wá ìyàwó fún rẹ̀. ọ̀rọ̀ yìí ti yé mi <laughs> ó ti yé bọ̀ kí ló dé tó o ṣe fi dẹ̀yìn dé sílẹ̀ kó fún èèyàn ìyàwó fún rẹ̀. Ah! ọ̀rọ̀ yìí ti yé mi ó ti yé mi mm. so dẹ̀yìn dé ti wá rojọ́ mi fún yín bí àbí ó ti wá sọ fún yín bí ẹ wo bí olórí ẹbí ẹ jẹ́ kí jẹ́ kí nǹkan kan yé yín ẹ̀dùn ṣé wọ́n ní pé táwa bá tiẹ̀ jìyà ta sọ́fà kékeré. Mm tí o ti yé yín ṣé wọ́n ní pé tí wọ́n bá ti wá fẹ́ gbégbèsè kan o tó máa gbégbèsè kó máa fẹ́ lọ sóko parun ni <laughs> ẹ ṣé rí nǹkan tí mò ń sọ kò yé dẹ́yìn dé àbí kò fẹ́ yé ẹ̀yìn náà mm. ṣé gẹ̀tù mi òótọ́ èèyàn o fọmọ fọkọ ẹ àmọ́kàn tí mo kàn fẹ́ kó ṣẹlẹ̀ ni pé ibi tí dẹ́yìn dédé fẹ́ yún ẹ̀kọ́ yẹn ò dáa ẹgbẹ́ tó fẹ́ fẹ́ ni ọmọ olóṣì ló fẹ́ fẹ́ yorùbá dẹ̀ sọ pé olówó máa ń ṣọ̀rẹ́ olówó ni olóṣì máa ṣọ̀rẹ́ òtòṣì gbogbo táwa ti fèsì ńgbà tiwa yẹn ẹ má yẹ káà tún la orí mọ́ mọ́ ẹ èèyàn ti tọ́ owó wò èèyàn ti tọ́ owó wò kò gbọdọ̀ tó tọ́ yàwó mọ́ tó ti yé èmi tí mò sọ nǹkan tí mò sọ tèmi yé mi o torí bẹ́ẹ̀ ni mo sọ pé dẹ̀yìndé ẹni báyìí ni mo fẹ́ kó fẹ́ tó ti yé kówó lè máa ranra wọn kọ́lá lè máa ranra wọn ni nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Afọláyan mo wà pẹ̀lú yín lọ́rọ̀ ẹ sọ ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé ẹ má jẹ́ kí ọmọ fúnra ẹ kó yàn fúnra ẹ nígbà tí mo fẹ́ fẹ́yàwó ńgbà yẹn wọ́n sáwà ń bẹ̀ fúnra ẹ ló yan ìyàwó tó wùn ẹ́ láti fẹ́ bàbá wa ò yàn lé ẹ lọ́wọ́. wọ́n mọ̀ pa ẹ̀ ẹ̀mí wọ́n mọ̀ wọ́n mọ̀ sí ẹ wọ́n mọ̀ sí ìgbà tí máa fẹ́ yàwó. ẹ bọ̀ tí wọ́n wà gé ìfẹ́. ẹ èmi náà lè sọ pé ìpọ̀ tí mo fẹ́ ó yẹ kó náà gbà ó yẹ kó gbà ní. ó yẹ kó gbà ní. ẹ̀mí mọ ọkọ tí mo rí o ẹ bò wà pẹ̀lú kí n fi sílẹ̀ jẹ́ kó yan ìyàwó ẹ̀. Hmm. kí n fi sílẹ̀ òun ló jẹ́ kí n máa dé gbogbo rẹ̀ rẹ̀ kí n bá dé ilé e tí màá fojú ẹ̀ rí máa yìnbọn fún lẹ́sìn sí ni ìgbà tó bá wà lórí wíṣẹ̀ tí ó lè rìn mọ́ á mọ nǹkan tí mò ń sọ. Afọláyọ̀ mo wà tó sọ yẹn náà dá jọ o tó bá ṣe ń dé yìnbọn sí lẹ́sẹ̀ o méjèèjì kan ni kò yìn eh, eh. tó bá wá yìn eh. kó wá fọmọ tèmi sọmọ ó dà gbórí òpè o kì í gbọ́rọ̀. olórí ẹbí ẹbí ah, ah. lẹ ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o. kálí ló yẹ kí n tún bá ẹ máa fi ọ̀wọ̀ díẹ̀díẹ̀ sí i. Mm-hmm. Ah. nígbà tí n bá dẹ̀ bá ẹ sọ̀rọ̀ tó o gbọ́ sí mi lẹ́nu tó ìwọ àwọn àfihàn fọmọ lọ́sẹ̀. ẹ̀gbọ́n tẹ̀sán yẹn ewé apc ni ah, ó ṣe kàǹkà o. ó dà ah, ntọ́ kò sí wàhálà tó fẹ́ fojú mi náà ló tó fojú mi nìyẹn kò sí gbọ́ yín. Ah. ọ̀rẹ́ mi hmm? a máa ń pè lọ́wọ́ ọ máa láàárọ̀ ṣé bí mo ṣe máa lajú lẹ̀ ní tí odidi ọmọ máa kúrò lábẹ́ mi láti ọjọ́ mélòó kan hmm. bóyá àwọn ló mu tira lọ́hùn tí mi mọ̀ ibi tó dé ibi tó dé dúró yìí apá mi ò gbà náà ah. ara tèmi ò gbà. ó jẹ́ fara burúkú kalẹ̀. ájọ fọpọ ní ah. bí mi ìgbà lówó mu lẹ́gẹ̀ lọ́rùn. àtiwọ́ àti tayé. olówó kì í ṣọlọ́run àti ilé ẹ̀ lówó. Ah. odidi kọ́lẹ̀ <laughs> ọ̀rẹ́ mi ṣé kí n má parọ́ fún ẹ. kí kí n má fi ẹ̀kọ́ tọ́ná fún ẹ àbí. Eh. o fẹ́ gbóòtọ̀ ọ̀rọ̀ lẹ́nu. Eh. tó o bá dùn wà á dùn. irọ́ ni jọ. tó bá gbìyànjú wà á kábàámọ̀ láyé wá gbọ́ lọ́rùn. kí ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. kí ni wọ́n jẹ́ kí n sọ fún ẹ alágídí lọ̀gá ológun. Ah. Ah, kọ́ ọba gbọ́ ọmọ mi tira màá dákẹ́ sínú ilé tí bàbá ìwà wà láyé kò ní gbà. ẹ ṣe bí ìwọ ọmọ ẹ àwọn náà bèrè dẹ́yìndé ṣé o mọ̀ pé èrò ọkàn tiwọn ni pé bóyá ọ̀dọ̀ ẹ̀ làwọn méjèèjì wà. tó bá jẹ́ nìyí ah. ọ̀rẹ́ mi ṣe ni màá ṣe dákẹ́ nìyí èyí dá burú. Ah. Ah, tó bá ká ẹ wọ́n lé wọ́n nù ẹ̀bí bẹ̀m̀bẹ̀ nù wọ́n nù ẹ̀bí bẹ̀m̀bẹ̀ nù bí wo onírẹ́ ni gbà ẹ̀ ó ṣàrí wọn bá bi tèmi rọra wà ó tẹ́ mi o mi lè sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ o èmi ò lè tẹ̀lé ẹ o kí ni mo fẹ́ fi kún. kí ni mo fẹ́ ṣe. ẹ kò sí ní tó máa ṣe ju pé kúkú ò ní. kíkọ́ lé. kúkú ò ní. kíkọ́ lé. kúkú ò ní má jẹ́ kán náà mi kí n rọ lápàdé kò ti máa rọ lẹ́sẹ̀ o. Ah! mo sọ fún tiwa ládé mo níbi tó ń gbẹ́sẹ̀ lọ yìí ó ti ga ju tèmi lọ. ìfẹ́ ni ah! ìfẹ́ ni ìfẹ́ ni. ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ah! mẹ́sẹ̀jì ọ̀hún dẹ̀ǹdẹ̀ rìn náà. Ah. Yeah! Bẹ̀dẹ̀ pa mí. Kí ni yẹn? Bẹ̀dẹ̀ pa mí. Ìyá Bẹ̀dẹ̀, ìyá Bẹ̀dẹ̀, kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló tó ń pariwo bẹ́ẹ̀ yẹn? Ẹ gbà mí o, mò ń bọ̀, mò ń bọ̀, mò ń bọ̀, ẹ mò ń bọ̀. Ò ń bọ̀, ò ń bọ̀, kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ìwà àti ta Gbà mí kẹ́. Ah, kí ló dé tó ń kó mi láyà sókè báyìí torí Ọlọ́run? Ìwọ pẹ̀lú ta Mò ń bọ̀, mò ń bọ̀, mò ń bọ̀. kìnìún. bàbá dẹ̀yìndé. ẹ bàbá dẹ̀yìndé. ẹ̀yà dẹ̀yìndé. afọláyọ. afọláyọ. kìnìún. dẹ̀yìndé send whatsapp chat sí mi ní o. ìpè. ó ní òun ti lọ kí n má wá wù o kí n má bẹ̀rẹ̀ owó òun ti lọ o kí n má wá wù òun ti lọ o. òun halẹ̀ lásán ni halẹ̀ lásán lásán ni. I'll gun you down I'll shoot your leg I'll gun you down. ibo ló fẹ́ lọ. afọláyọ. ibo ló fẹ́ lọ. afọláyọ tí kòkó bá ṣí ọmọ mi. Ah! Ah! yẹ ẹgbà mi àfọláyọ ti bá yẹ ọ̀tá mi jẹ́ ooo wọ́n wọ́n gbà wípé mi ni ọlọ́mọ mi bá dé wọ́n gbà kó tí wọ́n fojú ẹ rí má jẹ́ irọ́ ọmọ mi ìwọ má jẹ́ irọ́ ọmọ mi wọ́n ṣé bí mo ṣe tó yìí wọ́n ṣe tóbi tó yìí ló ṣe máa gbọ́ páìlì àti ẹ má jẹ́ irọ́ ọmọ mi. ìyá dẹ̀yìndé <laughs> kí ló ń ṣe ìyá dẹ̀yìndé tó ń ṣe báyìí àbí tó sọ pé mi máa rìn hòhò kí iṣẹ́ àti máa rìn lọ sókun ni tèmi o ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ tó gbọ́ tó sọ kò yé mi sí ọmọ kan halẹ̀ látọ́ ó kàn so ó kọ lẹ́tà fún òun òun òde padà wálé mọ́ o dẹ̀ bí ìlú ìfẹ́ wa torí wa pariwo mẹ́mi àgbo ìwọ ló mọ ohun kó ìrọ̀ yìí kò tiẹ̀ jẹ mí kò jẹ́ bàárẹ̀ àlòjù èmi rárá kò jẹ mí mo tó ṣe yẹn ó kàn ṣe kí ni ó kàn lu ọpọlọ ó dẹ̀ ń jẹ́ wọ̀ tó jẹ́ ìyá ẹ ó ti yẹ tèmi nìyẹn kí ni gbogbo òtún kí ni tún mọ gbé. Officer, I don't understand you why kí ni nǹkan tẹ nǹkan tẹ ń sọ òye mi ṣé wọ́n sọ pé ẹ̀mú mi ń by morning this is the first time of coming here That day wọ́n lè sọ pé àwọn fẹ́ rí mi so why the mama stop mi pé kí n dúró kí n dúró i don't have access to this house. mr mole iṣẹ́ tó gbé fún mi ni mò ń ṣe o ọ̀gá ti sọ pé àwọn ò fẹ́ rẹ́ nìkankan ní òní ìdá kó wọlé ọkọ jáde. Eh, bó ti kò ṣòwò mi báyìí tó pé everybody ọmọ mi dáadáa ń bí ọmọ mi dáadáa ọmọ mi dáadáa sọ pé kí n yọjú sáwọn why you doing all this i don't understand you. respect ara ẹ o. what's this about. respect ara o. ah my daddy dáàdi ọ̀rọ̀ àṣà ẹ̀yìn májì kò tó fi sáà ń ṣe mú ní mo fẹ́ wá rí yín ni ó dé ara mi máì dáàdi ọ̀rọ̀ àṣà. stop dáàdi mi ẹ ìmọ́lẹ̀ where is my son níbo ni dẹ̀yìndé wà. dáàdi èmi náà ò gẹ̀ẹ́tì dẹ̀yìndé for the past one week mo ti ń pe dẹ̀yìndé kò eh, respond eh. kò gbé kọ̀ kò ṣe anything mi mọ bí ti dẹ̀yìndé wà sá. ìmọ́lẹ̀ ìwọ sọ fún mi pé wò mọ bí ti dẹ̀yìndé wà ṣé dẹ̀yìndé lè fẹ́ ṣe kó kó bá sọ fún wọn ṣá. dájú tó ni kò sí kò tí dẹ̀yìndé ṣe tí ò sọ fún mi. ṣó lè fẹ́ gbégbé sẹ́kọ̀ọ́ kó bá sọ fún ẹ. dájú bó this time around kò sọ kankan fún mi mi ò mọ tó wọ eh. mi ò ti ń pe kò gbé kọ. ok o mọ bí tí dẹ̀yìndé wà bí má wọ̀ ọ̀rọ̀ ẹ ti yé mi. Eh, officer sir deal with him. ok sir. dájú ma dájú ma ṣe dájú ma ṣe ọfisa. má gbẹ́sẹ̀ kọ. dadi ọfisa. má gbẹ́sẹ̀ kọ kọ bẹ́ẹ̀. má gbẹ́sẹ̀. ọfisa ẹ tẹ̀kẹ̀ yìí. tó bá tún gbẹ́sẹ̀ kọ bẹ́ẹ̀. Ah, ah, move move. Daddy! Officer! Move! To the quarters! Officer! I said you should move! I'm moving! I'm moving! I'm moving! Daddy! Daddy! I said to the quarters! Daddy, ẹ má ṣe bẹ́ẹ̀ o! Daddy, ẹ má ṣe bẹ́ẹ̀! Ayọ̀ mi, ìfẹ́ mi, ẹyinjú mi, alábàásọ, alábàárò mi, ìfẹ́ mi ọ̀rọ̀ ìfẹ́ tẹ́ rí dìbò lọ́yà. Ayọ̀ mi, ìfẹ́ mi, ẹ̀mí alábàáṣọ. Ibi tó bá lọ, bàbá ọ lọ. Ibi tó bá rẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ibi tó bá ló ah. wá bọ̀. ìjọba maintain ni o. Ah, ah, kí ló ṣẹlẹ̀ báyìí. gbé wọ́n bí ìṣòro ọkọ̀ yẹn ṣé wá sí báyìí. ẹni sùúrù ẹni sùúrù dání sùúrù pé kìíní like i don't get it dání ah, ah. sùúrù pé kìíní bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́kọ́ mo dẹ̀ sọ fún ẹ. Ah. ìgbà tí mo ti rí páwọn ìbejì tí kò ṣe driver tí kò ṣe conductor mo ti mọ̀ pé máa ní problem ibi wọn ti fẹ́ rí kó ń sin bàbí kí ni gbogbo ilé ìgbà ẹ̀. ṣe ṣe ṣe wo ni méjì ẹjọ́ ẹjọ́ ẹjọ́ má parọ́ mọ́ mi ẹjọ́ ẹjọ́ oh, tí kò tó ṣe àwọn láàárọ̀. bọ́ọ̀ ṣe é sọ kò sí kò tó ṣe kò sí kò tó ṣe ẹgbẹ́ wa kú bíbá iná. ó jẹ bá dára àti bá dára ìbọn tá any day tí mo ti rántí ẹ gan náà mọ́tò ní káyọ̀. Ah! Ah! Ah! ìṣó bóyá epo ni o ó dà kí ni tó bomi sí radiator. mo bomi sí mo ṣẹ́gun mọ́tò rẹ. rọ́ọ̀gù ló máa ó dà kí ni ẹ ní sùúrù. ẹ pẹ̀lẹ́ má kò sí máa lọ. kò yẹ ìsun ṣe mọ́tò kò sí nǹkan tó ṣe mọ́tò. kí ló wá ṣe. kò sí nǹkan tó ṣe mọ́tò. ìyá àti ìdè àǹtá ẹ̀ sọ yìí. ẹ ṣáà dá wa lókè ẹ ká kúrò bíbá yìí. kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn kí ló dé náà kí ló ṣẹlẹ̀ kí nǹkan tó wá ṣe mọ́tò ẹ̀ báyìí. Ah. mọ́tò bá sáà ló máa jẹ́ epo ni epo. Ah! epo kẹ epo ah! kẹ epo nínú igbó yìí fọ́nìṣẹ́ olùfisàdùgbẹ́sìn àti fẹ́ẹ́ rẹ̀ pé ó ló gbé burúkú yìí plọ́ọ̀gì ló máa jẹ́. Ah, ṣe gbádùn ìjà ṣe gbádùn ìjà tí bá gbé gbàdúrà fún yín. inú gbó bá inú gbó bá inú gbogbo ilé ìgbà yìí. ọmọ ọmọ yẹn ah. sọ̀rọ̀ sí mi. Ah, ee mo mà dárò. kò ṣe o kò ṣe o bọ́ọ̀lù kò ṣe o kò ṣe o kí gbogbo ilé ìnà kí gbogbo bìsì ìnà kò ṣe o bọ́ọ̀lù. ọlọ́run aṣáà mú yín kò ní ṣiṣẹ́ ẹ fẹ́ ńlá ń bíbà yìí. Ah. ẹ lè ẹ lè kidnap mi o kò sí nǹkan tẹ lè ṣe fún mi kò sí. irú kàtìkàtì òde lèmi tiẹ̀ dágbére ibi tí mò ń lọ ra wọ mọ́tò. mo dẹ̀ sọ pé mo fẹ́ wọ mọ́tò yìí tẹ́lẹ̀ o. Ah, mo gbé. mi ò mọ orú wàhálà tó tíìmù tó jẹ́ kí n wọnú mọ́tò yìí why. I already called the manager that I'll be there probably in the next an hour so at least you guys can make arrangement for everything because I don't want any delay when I get there. imagine imagine you go burúkú mo dẹ̀ kánjú mo ní lọ́kọ̀ láàárọ̀ yìí báyìí. èmi gan mo rò pé máa tètè dé káàpù ní kí n lọ wo live concert Davido. Davido báwo. lọ́hùn. Dẹ̀yìndé ṣu ti rí sìn ti rí sìn nígbà tí mo sọ pé mi ò fẹ́ lọ mi ò fẹ́ lọ ó dàbí pé bóyá mi ò lọ́ọ̀fẹ́ àbí mi ò fẹ́ tẹ̀lé ẹ. calm down kí la fẹ́ ṣe má sọ pé kí n calm down kí la fẹ́ ṣe nínú gbóyè sìn. fọkànbalẹ̀ àánú ò plan ẹ̀ báyìí mo dà very sure àwọn méjì náà mọ̀ pé kọ̀ọ̀kan máa ṣe mọ́tò báyìí ó dẹ̀ ti resolve ọ ní pé epo ni wọ́n á gẹ̀tẹ̀ epo ní ní ẹ̀bà ibí báyìí náà èpò ni ṣèpò ni. owó ní plug ní ẹni sọ fún pé ìpínlẹ̀ náà. ó jáde ìwọ kó kó kó tó kó ṣe. ẹ máa swapu gbèrè. lórí plug yà ah, ẹ rí wo kìíní. wọ́n ti èsì èsì plug yẹn rà àdúrà tèmi. ẹyin tí mo pè lẹ́ẹ̀kan gan fúnra ẹ̀ wọ́n dúró dè mí ni. tèmi ah, bá mi. Ah. bàbá ìmàdé bàbá ìmàdé mo ń sọ nípa obi o ọmọ àbálówó gbogbo iṣẹ́ rẹ̀ jáde fẹ́ fi wọlé kọ́ ní jáde Wizkid báwo Wizkid na grace na grace you just get na grace. Ah, owó abẹ́ gan. ẹ bọ̀ Davido wà ń bẹ̀ gan. àwọn tó ń lọ ṣe ni wọn alájà ìbọ̀gẹ́ lọ gan. bọ́lá ẹ mọ́ mi lọ tẹ ká gbẹ̀dá kan tètè sí mọ́tò kan yẹ ká máa lọ bí tá à ń lọ àbí destination ewo ti tó kò tó jà mo kàn bẹ́ẹ̀ mo kàn bẹ́ẹ̀ gbẹ́gbẹ́ lọ ni. ẹ jẹ́ ká dáadáa kan tètè fi mọ́tò tó ká máa fi ta ah, lọ. ẹni sùúrù ẹni sùúrù ọmọ àgbẹ̀lẹ̀ ṣé kò fi ṣá o wo ṣọ́ọ̀kì mọ́tò yìí. ọ̀rọ̀ ṣe ọṣù mi jà yẹn. Ah, ah, ṣọ́ọ̀kì kìíní. ṣọ́ọ̀kì kìíní. o sọ pé plug o sọ pé pẹ́pẹ́ o tó mọ nǹkan tó ṣe mọ́tò ṣe lọ fún tọ́nu lánàá a sì gbé lọ sí Ghana lánàá ó jẹ́ bí àwọn àtìyẹ̀wò fìdíbà jẹ́ wọ́n sọ pé tún ìsọmọ méjì wàá lọ nípa wa ibu gbogbo la ń lọ gbà ó la máa dé bẹ́ẹ̀. ibi tá à ń lọ ò jìnnà mọ́ ṣòtì ẹ̀ less than six hours a máa débi tá à ń lọ ó jìnnà mọ́ náà kò jìnnà mọ́ six hours a máa débẹ̀ ń sìn. Wizkid àgbà. bàbá small boy ni bàbá yẹn. ẹ̀wọ̀n ẹ̀dá ẹ̀dá wa ló fẹ́ ṣe kíá ẹ̀dá wa ló. oṣù ọlọ́run ajọ́ngọ́nà ọkùnrin ogun ah! ọbẹ̀rẹ̀. èmi ajọ́ngọ́nà ọkùnrin ogun èmi àfọ̀bàrà palẹ̀ ìlú yìí èmi àgbàrá láti ọ̀sẹ̀ dádúró àti gí àtọ̀pẹ̀ àti gbòǹgbò àti takùn gbogbo yìí ẹja rere. Dẹ́yìndé Dẹ́yìndé àwọn tún ìsìdá. Ye èèmọ èèmọ dẹ sọ ọ mo dẹ sọ mo ní kó má jẹ ká wá déédé déédé déédé. olúwa mi e, e, kára ó le o mo mọ̀ fẹ́ pàkíyèsí yín sí nǹkan kan ni. kìlọ̀ ẹ̀sùn àwọn ará ìlú ayédọ̀gbọ́n yìí bàbá wọ́n mọ̀ ti gbọ́n mọ́ wa lọ́wọ́ lọ́nà wò. ẹ ṣeun ẹ jèrè ẹ rí i pé bá a bá ti débẹ̀ àìbẹ̀rẹ̀ kankan mọ́ lẹ́yìn tí ó túmọ̀ sí pé wọ́n ti ń fara ṣoko fún wa. bọ́mọ bá gbọ́gbọ́n kúkú kọ́. ẹ ẹ ìyá yóò ṣe gbọ̀ngbọ̀n sísí sísí sí padò. kò sún tó wù kí wọ́n lè gbọ́n nínú ọgbọ́n kò sí eré tó wù kí wọ́n lè sá bí wọ́n bá lọ wájú wọn mọ̀ wọ́n mi lẹ́yìn. ọ̀tán bí wọ́n bá bojú wẹ̀yìn wọn ó ti rí mi wọ́jú lẹ́mi àti wọn ọwọ́ mi lẹ́mi gbogbo wọn ó bọ̀ sí pátápátá. èmi ọmọ ẹni dọ́kọ̀ wọn ń wo ọgbọ́n burúkú bẹ́ẹ̀. fara rẹ balẹ̀ nítorí n tó sọ fún mi ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí wọ́n kàn wọ́n lára. ọ̀tán. àwọn ọmọ ogun tó kù nǹkan ah, èmi náà mo yọ̀ǹda wọn pé pé oníkálukú ń ṣe fàájì lẹ́sẹ̀kùkù káàkiri. nítòsí káàkiri. nítòsí bẹ́ẹ̀ ni ìwọ ǹdẹ ǹdẹ ó yà toríbọ náà wọ́n lè toríbọ náà toríbọ náà. bó bá yọ ẹ̀rọ abalẹ̀ àjọ ń gbọ́ bó bá yọ ẹ̀rọ abalẹ̀ àjọ ń gbọ́ lọ bó bá yọ jìnnà yàgò lọ àjọ ń gbọ́ lọ. adágbọ́n lọ sí ìyàgbọ́n lọ sí ìjọba lọ́sọ̀ọ́sọ̀ ẹ̀wọ̀n lọ́sọ̀ọ́sọ̀ kẹrẹ òru ajabalẹ̀ ó ti bínú ọkùn ti dé ló bá ń bínú ìjàgbá ti dé jagunlabi ẹkùn ọgbà òkè olúwa mi ò lé o. ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mú àbámú èmi àjọgọlọdẹ ibikíbi tó wù kẹ́ wà orí obìnrin ni inú ọkọ ni ò ń jẹun lọ́wọ́ ni ò ń sùn lọ́wọ́ ni ẹ da gìrìgìrì kẹ́ ẹ máa bọ̀ mí n ò ní jù mọ́ wù. ẹ ẹ bó ṣe yẹ kó rí náà nù àwàṣẹ́yìn báyìí ni ti ilẹ̀. ẹ ẹ ìfilẹ̀ ẹ má ẹ má bà ẹ̀yin ò gbọ́ pa àjọ bọ́lá ló pè mí. àjọ ah, má lo jẹ mọ pé bàbá kò sí ilé. àjọ ah, ah, bọ́lá pè wọ́n náà. ó pè mí. ọkọ oríire oríire kẹ èdìmọ̀ ti wọ̀lú. àyà mi sọ̀rọ̀ bá jọ́kọ́ náà bá pèèyàn foríire rí lẹ́nìí. a ti sóríire. jẹ́ ká mọ̀ nílẹ̀. ó mọ̀ ti lọ. ejò ìdákùnmọ̀ bó ṣe lọ yẹn. Eh ìgbà wo ló máa padà ní. ìwọ rí kájọ ń gọ́lọ̀ pé èèyàn kan wá rí kó sì padà wá. Ah, àbúrò mi. Ah, èdínwó olùkó èèmọ́ mọ́ wọn ti dẹ́nu o bó láṣẹ ṣe báyìí o wàhálà dé ah, ogun rèé o. ó dàbí pé ohun àjọkọ́lọ̀ ni mò ń gbọ́ yìí. òun náà ni ohun yìí dùn ó dàbí pé àjọkọ́lọ̀ ti pè mí síre o ìwọ náà gbọ́ mo bọ̀ mo rò pé èyí nìkan mo gbọ́ ni. níwọ̀n ọ̀gbà tí mo ti fetí ara mi gbọ́ a jẹ́ pé àjọ ń gọ́lọ̀ ti pè mí síre nu kò síṣe kò sáìṣe lílọ lókù wo jẹ́ ká máa lọ jọ. àjọ ń gọ́lọ̀ pé yìí síre àbí kí ni mo gbọ́ tẹ́ ẹ sì mọ̀ pé àjọ ń gọ́lọ̀ ò kì í rọ́kùnrin tàbí kò fojú rí ìyàwó kékeré o mọ ń kéré jù níwọ̀n ọ̀gbà tọmọ mi ti fetí ara rẹ̀ gbọ́ sẹ́mi fúnra ara mi tí mo ti fetí ara mi gbọ́ wo kò sí ṣe kò sáì ṣe àlọ́ yá wọ́ àlọ́ yá bí àlọ́ ti wà. bó ṣe máa ń rè é mi o. olúwa mi ọmọ tí ìkúlẹ̀ kíkó tó dé.

ó dàbí sọmọ tó fẹ́ káàkiri gbogbo ayé ni kò síbi tó sáwọ tí wọn ò ní rí ọ. ó dàbí kọ sọmọ ní ọ yìí sọmọ ní ọ bàbá. alao nde. ọkọ lunde. síwájú báyìí gbogbo ẹ̀jú tó kò yẹ tẹ̀lé. bàbá mi lò ó kíkọ́ lójú náà àgàgà mẹ́ta ń sọ̀gbẹ́ bó bá bó bá bó bá yọ. àjọ ń lọ. àjọ ń lọ. bàbá rí rẹ̀ ò ẹ ká mú. àjọ ń lọ. àjọ ń lọ. bí ògùn bí ògùn bí ògùn bí ògùn bíjà bíjà bíjà bí ògùn bí ògùn bí ògùn bí ògùn yóò. nǹkan tí tiwa náà ń fẹ́ rí mi fún I don't understand. ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ooo. Ah good one good one good one good one good one good one how far. gbà mí o. olóhùn fẹ́ rí mi kí ni olóhùn fẹ́ rí mi kí ni yẹn. gbà mí wàhálà ti ṣẹlẹ̀ o. bí báwo. wàhálà ti ṣẹlẹ̀ o. wọ́n ti ẹ̀kọ́ pàyẹ̀tì wọ́n pàyẹ̀tì pàyẹ̀tì pàyẹ̀tì ibo ni dẹ̀ǹdé wà kò dẹ̀ ní sùúrù ìmọ̀lẹ́. ẹ mú un jọ. ọ̀rọ̀ dèyíndé náà ni mo fẹ́ sọ. Hmm. dèyíndé ló dá gbogbo ilé ilé o àpọ̀gbé o. tiwa tiwa sọ nǹkan tó wá fẹ́ sọ torí ọ̀rọ̀ dèyíndé yìí ó ní nǹkan tó ju mi ti rí ibo ni dèyíndé wà. Dèndé ló ṣàlàyé fún mi pé kí n jẹ́ ká tiẹ̀ kúrò nínú ìlú tàwa yìí ká lọ sílùú mi bí gbogbo wọn ṣe wá ń lọ nínú mọ́tò mọ́tò yẹn wá dákú bó ṣe dákú báyìí ṣé o lè bìlíìfù nǹkan tí mo fẹ́ sọ yìí. ẹ sọ kí n gbọ́ kó yé mi ẹ sọ. gbogbo àwọn ọkùnrin tó wà nínú mọ́tò yẹn àti Dèndé ọkọ̀ disappear ni ọ̀pọ̀ ra onísùúrù gangan nǹkan tó ń sọ òye mi tiwa oní wàánu mọ́tò wà ti dẹ̀yìndè àwọn ọkùnrin tó wà ń bẹ̀ wọ́n pòórá ẹ kí wàá ní tiẹ̀ mo ní dẹ̀yìndé wà ah mo ti lè lọ́wọ́ ni kò sọ. èmi mo lè ní sùúrù ṣe dẹ́ndé ti pòórá ó ti disappear pẹ̀lú àwọn ọkùnrin tó wà ń bẹ̀ ikú ti pa mí o. dẹ̀yìndé ṣe kí ni dẹ̀yìndé pòórá ó disappear àbí mi gbé dáadáa ni wọ́n ee eh, tí wọ́n dé sunkún fún ẹ o ó dẹ̀ pé ó ti mọ ọ́nà tó tó ń dọ̀rà sí o nítorí ọ̀rọ̀ bẹ̀rù bí ìgbà bẹ́ẹ̀ ṣe tì mí lọ́nu gàdájú wọn níbẹ̀ yẹn I was there for almost three days owó jẹ́ ìwọ àánú ẹ̀ ṣe mí àánú ẹ̀ ṣe mí. ìwọ ìmọ́lẹ̀ mo understand nǹkan tó sọ pátápátá eh. ìwọ ni kọ́dẹ ló lè help me! torí ẹni mọ́ mi fi sọ pé kí n wá bẹ́ẹ̀ ìmọ̀lẹ̀ jọ ṣàánú mi bá ṣe máa lọ sílé àwọn dẹ̀ndé tá a máa ṣàlàyé fún wọn jọ. mo tiẹ̀ nǹkan tó sọ dùn mọ́ mi nú you understand mo ń sí ẹ sọ fún ẹ wípé kò wá bá mi. ẹ ah! eh, tiwa tiwa tiwa ó máa pè kó pe mọ́ mi ẹ ẹ̀yin méjèèjì kejọ dí ọ̀dọ̀ bàbá dẹ̀ndé ah. bàbá dẹ̀ndé o gbẹ̀ngbẹ̀ ọmọ yín o eh. ẹwà ah. ah, ní mọ́tò orí òpòrá orí òkú ṣokú mẹ́fẹ́ ìtaradà mi ni ìta àtúnjà ni gbogbo ayé tó tóbi yóò wá fi jẹ ìyàbọ̀ ni ìwà pẹ̀bẹ̀ tí ó mọ̀ mọ̀ ni. wọ́n lè ikú pa mí o wọ́n lè wọ́n ló lè ṣàánú mi ìmọ̀lẹ̀ ìwọ ló lè ṣàánú ìmọ̀ fi mí lẹ̀. tí wọ́n tí wọ́n sọ́nbà ẹ̀ tí wọ́n sọ́nbà ẹ̀ lè ṣàánú mi. tí wọ́n tún pé tí wọ́n tún tí wọ́n tún pè mí. ṣì bẹ́ẹ̀ á ìmọ̀lẹ̀ wọ́n ti pé yẹlé òun bonílé jẹ kó bonílé mu kó dọjọ́ kú kó yẹ rí. ìwà o ti mú gbóyó ìgbà yẹn ti máa ń pè kókókó nítòsí nítòsí hangout tí wọ́n sọ fún gbogbo olùkọ́ tí wọ́n sọ fún bẹ́ẹ̀ni ìlú o bẹ́ẹ̀ni ìtìsí náà ìlú o bẹ́ẹ̀ni ìtìsí náà ìlú o bẹ́ẹ̀ni ìlú ọlọ́gbẹ́ni ẹni ìwé tí wọ́n á dẹ̀dájú bu ẹ̀ tó bá pin nọ́mbà mi tó bá pè tó bá dùn fún mi ẹ lọ́jọ́ tó bá tún pè nọ́mbà. mo lé àbò dárò dé. mo jẹ bọ́ọ̀ gidi kan ló fẹ́ pè mí fún. ajọwọrọ igbákejì àjọ ń gọ́nà ọkùnrin ogun bàbá kí lọ́jọ́ ń gọ́nà wọ̀ tí ò jẹ́ ká àpò àwọn òwò yìí dànù ká lè bọ́ sínú mi ká lọ kó wọlé àwọn ọkùnrin wọn. ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ mọ̀ pọ̀ ìlú tí ọba ti sọkún bẹ́ẹ̀ ìlú bẹ́ẹ̀ dáwọ́rọ́ ní o ẹ̀jẹ̀ bùrẹ́ o. pékélé pékélé arúgbó jẹ gbèsè ta ní àsán. ẹ dákun ọ̀dàre ajá wo ló ń gbó láàrin ìlú. tani ń gbó tani ń gbó nù ní ẹni kan ní. balẹ̀. ah wọ́n dé múlẹ̀ múlẹ̀ gbẹgbẹ ẹsẹ̀ ń ro mí látàárọ̀ múlẹ̀ baálẹ̀ orí yín àdàrú ni baálẹ̀ ẹ fẹ́ ṣòfò dànù ni ẹ wò yín baálẹ̀ àbẹ́ ẹ ṣe ta fífẹ́ ẹnu yín mà ẹnu yín mà gbọ̀rọ̀ o ah. a ní kí gbogbo ẹ̀yin ọkùnrin ọ̀parun pátá là wá ń wá. Ah. Ah. a ní àmọ́ ṣàánú yín tẹ́lẹ̀ ni. tí ẹ bá jẹ́ pé bàbá wa láàánú tó bá jẹ́rú èmi ni ah. mo ní bó bá jẹ́rú èmi. ìjọ ń wọ́rọ̀. ẹ̀ẹ̀kan náà gbogbo yín ò wọlé yìí. ewu ń bẹ̀ yìí. tí gbogbo yín ń yà tá tẹ̀ ń ẹnu orúkọ tiẹ̀ ti jẹ́ ọládé kí ni ọlọ́ọ̀rẹ́ ọ̀dẹ̀ ìgbé kankan ọlọ́ọ̀rẹ́ ń pé nǹkan kì í bínú ní ń romí dákun bínú. ni wọ́n mọ̀ pé Tiwaladé ti pa mí o. Ọmọ ẹ̀dí ẹ̀ ó ti lọ sóko, ó ti dẹ́kun pa, ó ti jájẹ. Ó ti wá pọ̀rọ̀ gidi pé ó ti wá gbé bá mi ilé. Ní ọjọ́ méjì péré tí wọ́n rí lẹ́ǹdẹ̀. Ojú mi rí màbọ̀. Ẹlẹ́yìn wá délẹ̀ yìí. Ah! ìjìnlẹ̀ àti ìjà ó ti gbọ́ máa gẹ̀ yìí o. ikú ló kù ikú ló kù ó máa pa wá. Mami ẹni kú. Èmi ò lè lọ́mọ. Èmi ò lè lọ́mọ. Olè lè ṣàánú mi inú kan tó wà. Mi lè lọ́mọ o. Èmi kò lè lè ṣàánú mi inú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe máa tẹ̀lé mi lọ́ọ́bẹ̀ ẹjọ́. kí n tó tẹ̀lé ẹ. bí ọmọ ògbé kọ ọmọ ẹ̀ kó máa kà sí kí. ẹjọ́ máa ń fi ẹjọ́ ó torí nǹkan kan la ṣe dá nǹkan kan torí olówó yẹ o la ṣe dá tálákà olówó má yọ ọ́ láyọ̀ ju orí ọ̀fẹ́ lórí gbà má wo tálíkà. hello afọláyọ ẹhẹ kí ló ló ṣẹlẹ̀ ẹ ah, láti jọ wo ah, ah, láti ìjárùn lẹ́yìn ẹ sọ fún mi sìn afọláyọ ó rí òpè rárá o ẹ rí lẹ́yìn dé láti ìjárùn ó ṣe ránpẹ́ mi sìn láti járùn ah, ṣé tí lọ́dún bọ́ọ̀sì ṣe ṣọ̀ṣà orí ẹ̀ ò pé rárá ah, ah, ẹ wọ́n mọ́ láti járùn ẹ̀ tí lọ́dún bọ́ọ̀sì di sìn ok èmi fẹ́ dọ́dọ̀ kápẹ́ńtà mi tí n bá kó mẹ́rin sí mò ń bọ̀ nílé ọ̀dọ̀ ẹ̀ tí n bá dé lọ́dọ̀ àgbọ̀nà station lọ nonsense. mo sọ fún ẹ tí wàhálà dé mo sọ mo kẹ́kẹ́kẹ́ mo yányányá ó ní dandan mo ní wọn kì í bọkùn nífẹ̀ẹ́ ó kì í bọkùn nífẹ̀ẹ́ olùwòfẹ́ ṣe ìyàwó ọmọ sọ́jà àmọ́ òrí mi ó ti mú mi délé ọlọ́ba mama ó ti mú mi délé ọlọ́ba mama ẹ respect ara yín o ọkìn pariwo ń bíbà inú estate lẹwà o ariwo yẹn ti ń pọ̀ jù o ó ti ń pọ̀ jù o. ẹ yà kó làwà. madam keep shut now ó jìyà ìṣòlówó kò jẹ́ ìtọ́jú. mọ́ mi ẹ farabalẹ̀ o. ṣé ẹ ti gbọ́ nípa ìgbà tí arúgbó rí àti ah, bá fún yín nígbà tí arúgbó ah. Ah, ẹ máa flight mood ni o ẹ máa shut down pátápátá ẹ wà kí ẹ fún. yàtọ̀ sá. ọ̀sà kábíyèsí olódùmá rẹ̀ kábíyèsí o. kí ni gbogbo drama yìí ọmọ mi dà jẹ̀yìn dé dà.

ẹ̀yin ló ní kí n ṣàlàyé o ṣàlàyé ìjì mo pé o ikú ikú dé. ẹni wọn kí ni yàrá wa tó ṣe yan màá ní kàn ń lu ẹnu kù lò dé ilé dà. mo náà ni mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ìdílé náà mo fẹ́ sọ fún yín. mo gbọ́ mo dẹ̀ sọ fún ọ mo sọ fún pé èèyàn kí n kọ̀rọ̀ sóbi lẹ́nu òde ní mi ò gbọ́ èdè wọn sọ fún mi pé kì í jẹ́ kí mi àtòwò tíráfù lọ kúrò ní gbogbo agbègbè yìí àdèjọ wọnú mọ́tò mi mhm. ọlọ́run rí pé mi ò parọ́ mi ò lè jẹ mí o mhm. ọwọ́ ń lọ à mhm. ń lọ ah, <laughs> màmí kò ti dé o. kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí gbẹ̀yìndé wọ́n wá bèrè kí ni nǹkan tó ṣe. ìdíje ní ìdí lónìí o. ìdíje what. ìdíje kọ́kọ́ bí ó fi lè. èmi nìkan o gbogbo àwọn ọkùnrin tó wà ní mọ́tò yẹn ló disapia. ìjígbé dẹ̀yìndé lọ àbí ó disapia ìwọ dẹ̀ ṣe apia àbí kí n pa ẹ́ ikú náà ló ṣe máa tọ́ sí ẹ wọ́n bí tí n bá ti rí ọmọ mi nǹkan tí màá fi ojú yín rí ìwọ jẹ́ mo sọ fún yín ló ṣì ní olóyìn burúkú dẹ̀ ní ibẹ̀ ṣe wà òṣì tó ń bá yín jà náà lẹ́fi fìdí gbọ́mọ àbí kò sí wàhálà kí ni ṣẹ́fù mọ́ ìbílẹ̀ ẹ wo ìbílẹ̀ ẹ pa mí sí ẹ. ẹ lè lọ sílé náà ibi náà lè máa kú sí ọ́fíìsà ọ̀yá ẹ kó wọn ẹ kó wọn kẹ ẹ tọ́jú àwọn gidi. ẹ wọ Oh, Hey, bó láwọn lọ báyìí. ẹ bá fojú fẹ́ ajá o. bíbá yìí jẹ́ ẹ́ òkí lẹ́bí. bá a ṣe ń bọ̀ bí mọ́tò kàn ṣe dé bíbá yìí mọ́tò kàn bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ó kàn dúró lẹ́ẹ̀kan náà ọlọ́run ni pé mi ò parọ́ èmi wá dúró sí ibi báyìí. Dèyìndé wá dúró sí bàbá ọ̀ṣà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé mọ́tò máa ti bàjẹ́ o báwo la ṣe máa dé ibi tá à ń lọ ṣe mọ̀ pé mọ́tò dẹ̀ wà ní ibi báyìí. Mo dáràn o bí gbogbo àwọn ọkùnrin tó wà nínú mọ́tò everybody kò disappear ni. Orí ẹ ti dàrú. Wá ṣe kí ni? Disappear kọ́. Ọmọ náà mi ò parọ́ ìjà yìí. bó ṣe ṣàlàyé ni. ẹ̀wọ̀n lẹ máa kú sí ìwà àtọmọ ẹ̀wọ̀n lẹ máa kú sí ẹ̀wọ̀n lẹ máa kú sí. kọ́mẹ̀ kọ́mẹ̀. ẹ̀rọ o. kí ni orúkọ ìlú tó súnmọ́ bíbá? ìlú wa ayédọ́gbọ́n ló súnmọ́ bíbá yìí. ayédọ́gbọ́n ọ̀gá ọ̀nà ayédọ́gbọ́n ló súnmọ́ bí. Ah, ah, ah. ṣé kìí ṣe pé ìyìn dáàdúrà náà fẹ́ tẹ̀lé wọn lọ. ẹ ẹ tàbá kí ló ṣẹlẹ̀. kò sí ọkàn. Come and throw her in the car. oh yeah, mama. Oh, go, go like this. Go, mama. Go like this. Go in the car. Go, go, go inside. Go ẹkún rìn hmm. akọ àti kìtìyàn yín àmọ́ ṣé gbogbo bẹ ṣe ń bọ̀ látàárọ̀ ẹ ṣàkíyèsí pé ẹ ṣalábàápàdé ọkùnrin kankan. lóòótọ́ ni àti dé kọ síbi tá a ti dé ní àbàyè gbogbo ibi tá a dé àárẹ̀ èèyàn tó jọ ọkùnrin. ẹ lè pàdé. lóòótọ́. bẹ́ẹ̀ ni ah. <laughs> ṣe rí nínú ìlú wa yìí òòṣà kan wà ń bẹ tó jẹ́ pé gbogbo ọkùnrin ló máa ń gbé kódà ó ti gbé baálé àti gbogbo òjòyè inú ìlú wa. Ah. mo sọ fún yín. ẹ rí òòṣà jọ́ngọ́lẹ̀ lẹ́pẹ̀ lẹ́ẹ̀ fi dà lálẹ́ garara ah. tẹ́ ẹ bá pẹ́jù lórí ìdúró yóò palẹ̀ mọ́ yín. àwọn wo. Ah, àwọn ọkùnrin méjèèjì tó dúró yìí ni. má sọ bẹ́ẹ̀ mọ́ má sọ bẹ́ẹ̀ mọ́ eh. òòṣà wo ló máa gbé mi oh. tó ṣàkóbá dọ́rú ẹ̀ wò máa ń yìnbọn fún lẹ́sẹ̀. mo rí eh, mo wí. Ah, ah, ah. ó dàbí pé bí àgbègbè kan tí mò ń sọ mò ń parọ́ ni mo try láti explain fún yín pé inú ìlú yìí àwọn ọkùnrin máa ń disappear ni ẹ jẹ́ ká tètè máa lọ ẹ má disappear o. lẹ́nu ẹ sọ̀rọ̀ you are very stupid èmi á disappear èmi èmi kọ́ ni á disappear kó ṣàyẹ̀yọ́ kí n fìbọn fọ́ ẹsẹ̀. èèbó lẹ ṣì ń fọ. keep short ẹ má sọ̀rọ̀ góòlù bíbá ẹwù ẹ má disapia ẹ náà má disapia. bó ṣe rí la ṣe wí yẹn yóò gbé yín. ìyá ìyá ìyá ọjọ́ fi sọ́sà iná gbé ọmọ mi sọ́sà iná gbé ọmọ mi sọ́sà iná gbé ọmọ mi jáde wọ́n sọ́ọ̀bà gbé ọmọ mi jáde wọ́n sọ́ọ̀bà gbé ọmọ mi jáde sọ́ọ̀bà gbé ọmọ mi jáde sùúrù lọ́wọ́. àánú níbẹ̀ ń ṣe ní àánú yín ń ṣe o ó sọ̀rọ̀ ni o ó sọ kókó sọ̀rọ̀ ọ̀rọ̀ ló délẹ̀ yìí ọ̀wá mi òun wò lóyún lóyún ṣé bó yẹ kó lọ kọ́ wọn ológun ẹ̀ tó ló máa yìnbọn fọ́ wa lẹ́sẹ̀ àbí kí wọ́n wá yìnbọn wáyé àbí kó o ní kán lọ wá kẹ́hìndé tíjì gbé lọ kán lọ wá kan wá wàá gbójú sókè o lè sọ kankan sọ̀rọ̀ hmm. mo sì sọ sọ mo wí fún ẹ tó nípa ọ̀rọ̀ ọmọdé yìí ẹ ológun ni mí ológun ni mí sójà ni mí kọ́nẹ́ẹ̀lì ni mí òun dàbá tí ó tán káyì ẹ̀gbọ́n mi ẹ máa wo mi ràn báyìí níta bá máa ṣe sí ni kẹ́ jẹ́ ká mọ̀ níta bá máa ṣe sí ni orí mi ò gbọ́ rí mo ti máa ń gbọ́ pé wọ́n ní jí péyàn ni eléyìí ò ṣẹlẹ̀ rí lójú mi tó ṣẹlẹ̀ yóò jẹ́ káyẹ̀fì fún mi gan kò ń dà mí láàmú ni. yóò jẹ ọgbà nù gbé àjígbọ́ ọmọ rẹ̀ lọ yóò jẹ ọgbà nù ah! àfọláyàn àmọ́ èmi o ìníwò wà rẹ̀ ah! èmi á wo talájọ bímọ ẹ̀ nítorí pé àwọn bàbá wa tó fi wálẹ̀ tó bí wa tán ti kú màá wò wọn mọ́ ẹ lára màá wò wá ti ìyá dẹ̀yìndé tó ń sọ yìí mo dẹ̀ ti gbé ìgbésẹ̀ ah! ṣọ́ngbọ́ lágbára ọlọ́mọba this time tomorrow láàárọ̀ ọ̀la a máa jọ lọ sí abúlé kan à ń lọ rí bàbá gbélé dàfà. àgbélé dàfà mm-hmm. ẹ jẹ́ ká máa lọ sẹ má jẹ́ kó tún jọ là mọ́ ah. ẹ̀gbọ́n mi má jẹ́ kó jọ là mọ́ lórí ẹbí ẹ. èmi ò lè ráyè léni àmọ́ ọ̀la ni mo ti bú pa máa lọ tá a bá débẹ̀ ó dá mi lójú pé àwa solution sọ̀rọ̀ dẹ̀ǹdẹ̀ bẹ́ẹ̀ ni. Ah, ẹjọ́ tó lọ lọ ẹ má wò mí ràn. mi ò wẹ́ mi ò wẹ́. èmi kò fúnra mi gan-an mo ṣe tán báyìí ó dà pọ̀ ti gbogbo lọ́wọ́. Ah, gbọ́dọ̀ má bẹ́ẹ̀. ṣé ẹ máa yìnbọn máa yìnbọn ẹ ká fi gbogbo yẹn lẹ́nà àbọ̀ tí bá bẹ́ẹ̀ yọ̀rọ̀ lọ́wọ́ tí bá bẹ́ẹ̀ ṣe fún mi òun ní kẹ́kẹ́ ṣe fún mi báyìí tó lọ. da afọláyàn tó bá di láàárọ̀ la wàá bá mi ká gbéra ká máa lọ sọ́wọ́ o ti gbọ́ gbogbo ẹ̀ mú mọ̀ pé abọ́sójú ọ̀nà fọkàn ẹ̀ balẹ̀. àgbélédáfá gbé ìkùlé mọ iye odò tó wù ikú ni kì í sàrùn ikú á jẹ tiẹ̀ tárùn á jẹ tiẹ̀ kù bí ìdágìrì bá ká nílẹ̀ gbó ògiri ìdágìrì lápè kòtò gìrì wò kí mú ni lẹ́ẹ̀mejì béèyàn bá kẹsẹ̀ bọ́ra ẹ sọ fún olúwa rẹ kó fẹ̀sọ̀ sí bó bá kọ̀ tí ó fẹ̀sọ̀ sí ikú àmúlùwà rẹ so káì bàbá ẹni tó júwe ọ̀dọ̀ mi fún yín ọmọlú yẹn tó mo jẹ́ ni bẹ́ẹ̀ ni èèyàn ní sunkún wọlé mi kó lu àrè ọmọ rẹ̀ rè jáde èèwọ̀ ni hmm. gbogbo nǹkan tẹ́ ẹ wí gbogbo ẹ̀ pátápátá ló yé mi ṣé ẹ rí ìlú ayédọgbọ́n yìí mm-hmm. ah! ogun tí ń bá wọn jà bẹ́ẹ̀ kì í sogun kékeré o. ìṣòro kan ni wọ́n sì ní ajọ́ngọ́lọ̀ sì ni ìṣòro wọn ajọ́ngọ́lọ̀ yìí kì í fẹ́ fi ojú kan ọkùnrin sójú ni gbogbo ọkùnrin kọkùnrin tó bá rí ó kéré ni o ó dàgbà ni o kò bá àjárúgbó gbígbé ni gbé wọn ah, ah. èyí tó bá sì ti gbé báyìí àlọ́ lámilámi làárí ẹnìkan kì í ràpọ̀ rẹ̀ ọlọ́run. ẹ má jẹ́ kí ti dẹ̀ ẹ́ dẹ́ yìí bẹ́ẹ̀ wọ́n sọ pé ẹ lè ṣe torí ẹ̀ ni mo ṣe wá bá yín ẹ jọ ẹ ṣàánú mi tẹ̀yìndé tẹ̀ ń wò yẹn ojúkun ẹ̀ pa ojúkun ẹ̀ rèé ni ọmọ kan ṣo tí mo gbé láyé lọ́rùn nìyẹn ẹ jọ torí ọlọ́run ẹ ṣàánú mi. tíìfù tíìfù. bàbá ẹ padà kò ṣe tíìfù chief ni chief ni mo jẹ́ mi kì í ṣe tíìf olè ló ń jẹ́ tíìf chief lèmi jẹ́ àgbà oyè ló ti yé yín. èwo wá ń yàtọ̀ ah. tíìfù àti chief àbíkẹ́lẹ́. ó yàtọ̀ tọ̀ síra wọn ọ̀dà. ó ti yé yín. ọ̀sá ti gbọ́ ẹ ṣá ti gbọ́ tí mo fẹ́ sọ. mo ti gbọ́ yín. tẹ́ ẹ bá fẹ́ rọmọ yín nǹkan méjì ni ọ̀nà yín. àkọ́kọ́ yóò nà yín láàgùn ẹlẹ́ẹ̀kejì yóò sì nà yín lówó bẹ́ẹ̀ bá ti lè ṣe yìí ó yẹ kẹ́ ẹ lè rọmọ yín. tó bá jẹ́ tówó ni kékeré ni tówó tó ti yẹ yín ṣẹ́rí tó oògùn yẹn náà àgbìyànjú ẹ̀. ẹ̀rù ọ̀dà ọ̀dà bẹ́ẹ̀ bá ti rí yìí ètùtù láṣẹ hmm. ètùtù ńlá ni o ètùtù tó jẹ́ pé yóò ná èmi gangan fúnra ara mi ń wàhálà ṣùgbọ́n wọn ti torí ti yín mo ṣe mo sì mọ̀ pé Elédùmarè ó fún mi ṣe bá a bá ti ṣe tán tá a gbé síbi tó yẹ ká gbé sí lọ́ba tán. ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín lè bàbá gbé sílé àbí ẹ ṣe mo dúpẹ́. ẹ wọ òrìṣà láìkú ẹ̀gìlì a gbọ́dọ̀ fáwọ́ ẹ̀lúgbẹ̀lú ogún ọdún lónìí gbẹ̀ngbẹ̀ òkè ọgbọ̀n ọdún lónìí gbẹ̀ngbẹ̀ òkè ikú kan ò ní pa mí ẹ mọ̀ dájú o ẹ dákun gbà mọ̀ ń sọ̀rọ̀ ní ìsinsẹ́ kéde sápò ni mọ́lájọ́ ń gbọ́dọ̀ yóò fẹ́ rọ́kùnrin sójú ẹ wá ní kémi ọba yín gbé ètùtù lọ síbẹ̀ sẹ́ẹ̀ fẹ́ pa mí ni. ọmọ síbẹ̀ bá gbàlagbà ní. bàbá iṣẹ́ tí náà ni. iṣẹ́ tèmi ni kí n lọ rí kú. ẹ jẹ́ ká pa ọ̀dà ká táwo ṣe. sẹ́ẹ̀ fẹ́ gbọ́ ọgbọ́n ládàá ọgbọ́n tá a sì dá yìí obìnrin ní òsì gbé obìnrin ló máa gbé ṣe bí àwọn olórí burúkú kan náà dá gbogbo ilé ìsinmi lọ́rùn àbí kò sí wàhálà àwọn náà máa gbìyànjú àti wá ṣe nǹkan tẹ́ sọ yìí. irọ́ o irọ́ o n tá a bá fẹ́ bàjẹ́ ó ní bá a ṣe é ṣe o àdìpọ̀ owó èlé mú wọn o pẹ̀lẹ́kùtù báyìí láàfin bá wọn sọ o n tẹ́ ẹ̀sẹ̀ fèmí ní ìsinmi pé bẹ́ẹ̀ bá ti délé ẹ̀ mú wọn ẹ̀ mú wọn wá dọ̀tí mi mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá wọn sọ ní pẹ̀lẹ́ kùtùkùtù tí wọ́n bá ti bọ́ sí mi lẹ́nu ọ̀tán. àwọn gbọ́dọ̀ gbọ́. ọ̀dà mi lójú bá rí bẹ́ẹ̀ bí ọ. àwọn gbọ́dọ̀ gbọ́ ẹ̀yin ló ń sọmọ tó gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ mi mi ní méjì ojú kan ẹ̀ pa mi ojú kan èrè mi nìyẹn. àwa nìyẹn bàbá ẹ ṣe gan. màmí ẹ ah! wo ńṣe ni ọ̀rẹ́ yín mọ́mì ti wà ẹ wo ẹkún ni mọ́mì yẹn ń sun wọ́n ti rò wọ́n ti jò kí ló dé kí ló lè fà á àwọn nǹkan ń ṣe mí. Hmm, ó máa sunkún káwé fọmọ ẹni kọlọ́n jí ó gbọ́ tá a bá sọ̀rọ̀ fọmọ èèyàn kọlọ́n jí ó gbà àgbà tí ò kéhùn sọ̀rọ̀ láàárọ̀ ọjọ́ ó máa kẹtàn sáré ọlọ́run má jẹ́ kẹtàn sáré lórí ọmọ mi o ara ń tà àwọn ènìyàn o ó máa ké àbíamọ ni kí ló fẹ́ kó ṣe òun náà la fi ń ṣàlàyé fẹ́ iná pé àtàárọ̀ àtọ̀sán gbogbo ìgbà ni mo máa ń bá ẹ sọ̀rọ̀ jọ ọkọ mi má kì í ti kún sọ̀rọ̀ mi o mi ì lórúkún ẹjọ́ o mi ì lẹ́rẹ̀kẹ́ ò ṣe o ṣàánú mi o hmm. Hmm. ṣàánú mi o. kí ló ń fẹ́ ṣe sọ́wọ́ mi. kò sí ní ta fẹ́ ṣe ṣé o pé nǹkan kékeré ló ṣẹlẹ̀ yìí wọ́n tún wá lọ sílé babaláwo babaláwo dẹ̀ nìkan lọ gbé bọ̀. Hmm? ẹbọ tó bá jẹ́ pé nǹkan tó máa solve situation tó wà lẹ́nu kò ló gbé àbí kò sí rọ́ńbẹ́ ó máa gbé e. àmọ́ wọ́n níyà ti wà ládé ni kó lọ gbẹ́bọ tí ìyá ti wà ládé bá gbẹ́bọ lọ tí ò bá darí padà wá sí ilé ńkọ́. Ah, ẹbọ mú mm-hmm. mi ti wá ah, eh, ah. kí ló wá fẹ́ ṣe sọ̀rọ̀ ìbá àbí ẹgbẹ́ kò ló gbé e? àbí kí lẹ́yìn rò. èmi ò mọ̀ but ọlọ́run á ṣàánú wọn tèmi kàn ní pé ẹ má gbàgbé àjọsọ èmi àti yín àǹtí rèbè ẹ má gbàgbé ṣó mọ gbogbo preparation mi lórí pé ọjọ́ wedding yẹn ó gbọ́dọ̀ dún gbọ́dọ̀ láàrin bí mo ṣe ń pààrọ̀ ọṣẹ ọ̀fẹ́ ẹ máa máa tí ìgègèlé ségò níṣẹ́jú ìṣẹ́jú ẹ ṣàánú mi o ẹ jẹ́ kí lè rí àti bá jẹ̀mọ́ ayọ̀ kó wá sí ìbùsẹ̀nu ayé ẹ̀hẹ́ ẹ má kọjú mi sọ̀rọ̀ alẹ́ o. ṣùgbọ́n àmọ́ ẹ̀ má mi ẹ̀ ẹ̀ bọ̀ yẹn ṣé àárọ̀ náà fẹ́ gbé ní ọ̀sán àbúrò. ìyẹn ẹbọ yẹn ah, ọ̀sán gangan ni. ọ̀sán tí wọ́n bá ah. ti wá ṣe tán bí tó wà ń sìn kọjá lọ sílé wọn kó lọ ràn wọn lọ́wọ́ kó bá wọn bù. ẹdẹ ah. ni bí mo ṣe bá fẹ́ béèrè lọ́wọ́ inú. ìràn wọn lọ́wọ́. àǹtí rèbè àǹtí rèbè mo wo size mo fẹ́ràn fún kọ́sítọ́mà. ọlọ́run máa gbà wá lọ́wọ́ àwọn ará abíyó tẹ̀tẹ̀ bá jí á ní kó o mọ́ sí rìn mo sì rìn po mo kọ́ sọ́wọ́ àwọn ará bí mo gbàlú kọjá o. ṣé bí wọ́n rìn lọ ni jẹ́jẹ́ jẹ́jẹ́ mo wà nílé tó fún wa kó mi. ọkọ àlùlé. ọlọ́run ló kó wa yó ẹ fún wa rán ṣíṣe o ṣé yóò mọ̀ ń ṣarán lásán ni ẹgbẹ̀rún sàámù yín ò lè sá mọ́ ọlọ́run tiwa jọ́ngọ́lọ̀ lọ́wọ́ kò síbi síbi tẹ́ ẹ fẹ́ sá lọ ìtò yẹ kẹ́ ẹ máa sọ báyìí ni pé kẹ́ ẹ máa ṣàpérò báwo lọ́rùn yóò ṣe rí torí pé kí ni ọjọ́ kú yín ó ti kù sílé dẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ̀jẹ̀ ìyá máa ń yẹ ní. ìkúlé dẹ̀ ni ibú tó lọ o. ó tiẹ̀ dá báyìí ìtajọ́gbọ́n ló sì lè yàrá tó wù mí ní ìfìyín dá bó wù mí mo lè gé orí yín dànù wọ́n sì wù mí ń jẹ etí nǹkan tó wù mí àbí kí ló wí èmi ò bá ní kó jẹ́ kájọ́ gọ́lọ̀ dé ká tó pa wọ́n tó ní bá pa wọ́n sí ọrùn wa lẹ̀ṣẹ̀ wọn máa wà. òótọ́ dẹ̀ ló sọ orí yọ yín ẹ̀dọ́gbọ̀n máa pọ̀ wá. ètí wọn tí mo ti rí iye tí rèé ó dùn jẹ kájẹ́ ní bàbá ọ̀rọ̀ ló ń jí. mo ìtún sọ̀rọ̀. ẹ má pa wá gbẹ̀ngbẹ̀ ah orí ọmọ mi mo ṣe wá o gbogbo ìṣàlẹ̀ ẹ dákun da dákun ẹ gbà mí o ẹ gbà mí o ẹ dá ẹ dá ọmọ mi sílẹ̀ ẹ dọ́kọ ọmọ mi sílẹ̀ ẹ dákun ẹ bá ń túlẹ̀ ẹ bá ń túlẹ̀ o èmi ò lè gbẹ̀gbẹ̀ lóhùn ẹ túlẹ̀ ẹ túlẹ̀ o abiyamọ abiyamọ. èmi á jọ́jọ́ lọ kú lógún yàgò yàgò èmi ìdààmú agbègbè kìnìún láti dẹrù bẹ̀rẹ̀ ọkọ̀ olúgbó àti gbòǹgbò àti takùn títí gbogbo ìdí rẹ̀ gbogbo rẹ̀ ni wọ́n wọ̀ lọ agbára ńlá ni mi tí ò ní dúró dẹni kankan àìmọṣẹ́ kan ọmọ ogun òun ló jẹ́ kó torí bomi gbígbóná ọ̀ya ẹ o káre o ti gbé lẹ̀ fún bàbá ńlá kú bàbá rẹ láti wá jẹbọ. àbí. ẹ dákun. níṣó. ẹ dákun dábọ̀ o bàbá mi dákun dábọ̀ o mi lẹ́bẹ̀ yìí làbátà pa ẹ̀yìn làbàtà pa ẹ dákun ẹ jèbì rẹ̀ ẹ lára jèbì rẹ̀ àrẹ̀sá jèbì rẹ̀ àjọngọlọ̀ mi bẹ́ẹ̀ yìí lagun wọn gòkè rẹ̀ sí ẹ̀yìn lọ́mọ ọ̀bọ́kọ̀jà fàdí yẹ kọjẹ́ ẹ̀yìn lagbèsí lájẹ obìnrin. èmi èmi ni wọ́n rán ìwọ sí láti jẹ́ kí n jẹ ìwọ ẹ̀bẹ̀ oṣù wo ló ń bẹ̀ mí ah. ohun tí ìlú ayé dọ́gbọ́n ah. tí wọ́n ṣe fẹ́ mi. Eh ṣé wọ́n lè gbà. baálé ọkọ ìlú ẹ̀yin olóyè mo ríṣẹ́ tẹ́ ẹ rán sí mi mo sì ti ṣiṣẹ́ yín bí iṣẹ́ mo ti bá ifá ní gbólóhùn mo sì ti bá ọ̀pẹ̀lẹ̀ sọ̀rọ̀ ifá fọ ore ifá lọ́nà àbáyọ wà. ifá ní ká lọ wájòjì kòtòkò kó bá wa gbé ẹbọ lọ sí ìdí òòṣà ológbòógì ifá ní tá a bá ti ṣèyún kò ní sí pọ́nmọdé kú mọ́ kò ní sí pé àgbà ń kú mọ́ gbogbo èèyàn ń pòórá èèyàn ó dòpin ọ̀rọ̀ tí fàtọ́nù àbọ̀ mi rèé. ló bá tán. àbọ̀ owó àbọ̀ ọmọ àbọ̀ àlàáfíà. àṣẹ. Ah! bọ́ọ̀rọ̀ náà ṣe dáa tó hmm. bó bá ti fẹ́ rájèjì. àbà ah, baálẹ̀ ah, mi bí èmọ̀ pa náwọn àjòjì tí ń bá wa ro oko ọdún. Hmm àwọn yìí ti dára lé mi ò jẹ́ mọ́ bó o láwà sí. awù bàdẹ̀ ẹ ẹ béèrè bóyá yóò lẹ́yìn àbí òní lẹ́yìn o. olóyè ọ̀tún bí ìkàn mìíràn bá ń bẹ lẹ́yìn rẹ̀ wọ́n jẹ́ ká ẹ mọ̀ kò séwu. ṣé pé kẹ̀kẹ́ ò ní ṣàjòjì. láìláì kò sí kankan. ọ̀tún bá a ti rájòjì gbogbo nǹkan tí wọ́n fi ṣètùtù ọ̀hún ọ̀fà lé ọ lọ́wọ́ wọ́n ti olúwo. àwọn jẹ́. ẹ̀rọ ọ̀dà. balẹ̀ mi n ò ní tàn yín o n ò fara mọ́ ohun tí ìlú fi ń lọ yìí o kẹ́ ẹ wá gbẹ́bọ fúlù ẹ dákun ẹ sọ fún mi sẹ́yìn gbọ́ rí pé èèyàn kan gbẹ́bọ fúlù ó sì padà bọ̀ pérépéré ara rẹ̀ pé ẹ̀yin fún ara yín mọ̀ o pé inú kójú ó fọ́ àbí kétí ó lọ sí kọ́wọ́ ó rọ àbí kẹ́sẹ̀ baálé mi ẹ̀ sì ṣàánú mi wọn ò ṣetán àti sopọ̀ ọ̀sán kan mo fara mọ́. aya mi kò sí nǹkan kan tó máa ṣe mi bó o ti mọ̀ wípé nǹkan táwọn aráàlú ní kí n ṣe fáwọn yìí kò kí n ṣe wípé wọ́n fẹ́ tàn mí lọ sínú igbó láti lọ pa mí wọ́n ní kí n wá ran aráàlú lọ́wọ́ ni bẹ́ẹ̀ sì ni èmi nìkan náà rí tó ń rí i pé mo lè ràn wọ́n lọ́wọ́ torí ẹ̀ náà ṣe ké sí mi kí n kàn gbẹ́bọ lọ sí ìdíòṣà olúgbògi lásán kó dẹ̀ gbẹ́bọ lọ́wọ́ kémi dẹ̀ padà wálé ohun tí ò yé yín ni wípé ọ̀pọ̀lọpọ̀ ìlérí ni wọ́n ti ṣe fún mi wọ́n ní bí mo bá dé a ti bọ́ sínú ọlá a ti bọ́ sínú ìdùnnú a ti bọ́ sínú a ti bọ́ sínú fàájì dúró o ò fẹ́ dolórí láàfin. bọ́lẹ̀ mi ẹ wo ẹ̀mí lójú eh. ẹ̀mí yín ló ṣe kókó sí mi. Eh, ọmọ tó wá owó ọmọ wípé alára ọlá tán bá fún wa òun náà la fi tọ́jú ọmọ tó wà nínú ẹ̀yìn. ìbá dákẹ́ gbọ́n nǹkan tẹ̀gbọ́n mi sọ torí ṣé ráwọn aráabí nígbà tó bá fẹ́ gbàwọn ẹ̀bà ló máa ń ṣojú àánú o tó bá jẹun yóò tán wọn ò dọ̀kọ̀ mọ́lúwa rẹ̀ lọ́wọ́ ni. ọmọge ilé wa èmi ò sí ní àwọn ẹ̀bà tó ń gbà láwìn àwọn ẹ̀bà kéékèèké òun làwọn èèyàn máa ń gbà láwìn nítorí pé orí bó èmi ṣe wà yìí èmi ní kìmí torí ẹ̀ ni wọ́n ṣe ní kí n wá lọ sínú igbó láti lọ gbẹ́bọ fún òòṣà olúgbogi torí pọ́n rí mi pé mo jẹ́ akíkanjú ọkùnrin ni ó ti yé yín èmi ò sí ní àwọn ẹ̀bà tó ń gbà láwìn o ó ti yé dúró ìwọ náà ò fẹ́ di àbúrò olórí. bẹ́ẹ̀ ti ẹ̀rú gbogbo nǹkan ẹ̀rú tọmọ tuntun tó wà wà lé ayé. tó bá jẹ́ tọmọ ni kò sí nǹkan kan tó máa sọmọ tuntun nítorí pé bó mo ṣe wà ọwọ́ mi báyìí náà bì sí àyà mi. ọlẹ́ mi èsì dákun mo eh. fẹ́ bímọ tí ò ní bàbá. ọmọ wa ò jí kùtù ọmọ bàbá mò ń mú ọmọ kérú fún kérú bolodo àyàn ọmọ òkè ọgùngùn tán sọmú rẹ̀ ní pẹ̀jẹ́ òkè tán ọgùn tán sọmú rẹ̀ ní lèlè òkè bíi ilé ìṣe dáná ìwọ mọ̀jì mọ̀ kí ọ lọ sílé àwọn bàbá rẹ̀ oògùn ní táwọn ológun máa ń kọ tó ń bá ń lọ sójú ogun wọ́n ní bí n bá lọ màá dé bí n bá lọ màá dé o. ìbà o ìbà ìbà kùtùkùtù àwọ̀ òwúrọ̀ ìbà gọrígọrí àwọ̀ ọ̀sán ìbà késekése àwọ̀ ọ̀gànjọ́ ìbà mọ́ṣẹ́ o ẹ má jọ wù mí lónìí ẹ̀yin tó láyé mojúbà o ìbà o ìbà. ọdún báwọn ọdún báwọn ọdún báwọn ọ̀kàrí ọ̀kàrí ẹ̀yin olóyè ẹ̀yin là ọ̀dà ẹnu bíi sẹ́la dé ìwọ wò mí wò ajọ́ngọ́lọ̀ máa wọ̀ ọ̀kan ọ̀kan lọ́lọ́ gbé sí rí i dájú pé òòṣàn olúgbogé ó gbà lọ́wọ́ rẹ̀ kó o tó pẹ̀yìn dà ọgbọ́n mi àbọ̀gbọ́ ó yá mo lọ àwọn alálẹ̀ ò sí ọ lọ ọ lọ rí i ọ̀ọ́bọ̀ọ́rẹ́ ìkọ́ ìkọ́bálá ìkọ́ ìkọ́mẹjọ lẹ́sẹ̀ ó yá ní kíákíá ọ̀kọ̀ọ̀kan ọ̀nà báyìí làlákè sọ mọ́ lọ ó yá mọ́ lọ mo falálẹ̀ sí ọ ó yá gbéra gbéra gbéra ọ̀kárẹ̀ ọ̀kárẹ̀ ọkùnrin nù. olùwàwò ó sì dájú pé òṣò bíbo dé ògbà lọ́wọ́ rẹ̀. awo olóyè kí lẹ ń sọ yìí ó di dandan kó òṣò bíbo yóò gbà lọ́wọ́ rẹ̀ sẹ́yìn mọ̀ wípé kò sẹ́ẹ̀dá àlàyé kan tó bá gbẹ́bọ lọ sídìí òṣòlù gbogi ó ti fẹ̀mí ara ẹ̀ dé. olúwo mo sì bí yín léèrè láàfin pé ṣé kò ní lẹ́yìn ọmọ ọlọ́mọ. olóyè ṣé yóò mọ̀ wípé irọ́ la gbọ́ ti kúyọ̀ ń pa kò sẹ́ni tí ó gbọ́jọ́ ọkù rẹ̀ tínú rẹ̀ ó dùn nítorí pé bí n bá sọ láàfin ní ọjọ́ náà ó ṣeé ṣe kárí nìkan nínú yín tàbí ìyálòde kó lọ sọ síta ta ni ó wàá bá yín gbé ẹbọ náà ìdí nù. Ah! àjọngọlọ ìlú yìí ò ní gbàgbé rẹ o ìlú yìí ò ní gbàgbé rẹ o. ẹ wo ẹyọ lóye ẹja mọ lílé ifá là ń fẹ́ wí Oya. óyá óyá óyá óyá óyá ẹ ká lọ ká lọ ká lọ ọkà ẹ ká rẹ. àwọn aráàlú ayédògbón òsì dáadáa yà lẹ́yìn ìgbà tó rúkọ yín lọ sí ìrìn àjò àrèmábọ̀ wọ́n tún fi tẹ̀yìn náà wọnú gbá ẹ̀wò toyún toyún ìkànnì wọn o. àbúrò ayé mi o wọn ò mẹni tí wọ́n rọ tèmi fún wọn mọ́. ẹ̀gbọ́n mi ṣáà lè sá lọ ni ìjà sá lọ. sá lọ bí ibo ibo ni wọ́n ṣàgbà ibo ni wọ́n kọrí sí àbọ̀ gbàgbé ni ó mọ̀ yẹ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ́ ó mọ̀ pàtẹ́bí mi àtẹ̀mí àjọngọ̀lọ̀ wọn ò fọwọ́ ṣàjọṣepọ̀ tí ń bẹ láàrin wa bíbá wa ni mo wọn ò níbi tí wọ́n sá lọ́wọ́ ọmọ tí wọ́n ṣe kò yé mi wọn ò mọ bí mo ṣe kọ́ tèmi o wọn tí wọ́n gbà wọ́n mọ́ wọ́n mọ́ wọ́n mọ́. àwa ò fẹ́ o àwa ò fàjèjì ní wa àwa ò fẹ́ àwa ò fẹ́ o àwa ò fàjèjì ní wa àwa ò fẹ́ àwa ò fẹ́ o àwa ò fàjèjì nílẹ̀ wa àwa ò fẹ́ àwa ò fẹ́ o àwa ò fàjèjì nílẹ̀ wa àwa ò fàjèjì nílẹ̀ wa àwa ò fẹ́ àwa ò fẹ́ o àwa ò fàjèjì nílẹ̀ wa àwa ò fẹ́ àwa ò fẹ́ o àwa ò fàjèjì nílẹ̀ wa àwa ò fẹ́ àwa ò o àwa ò fẹ́ lẹ́jì ní ilẹ̀ wa. ohun bí ti lọ nílẹ̀ yìí. ó ní gbére. àìsàn ti lọ nílẹ̀ yìí. ó ní gbére. ikú òjijì ti lọ nílẹ̀ yìí. ó ní gbére. àwa ò àwa ò o àwa ò fẹ́ dèjì wa. àwa ò fẹ́ àwa ò o àwa ò fẹ́ dèjì wa àwa ò fẹ́ àwa ò fẹ́ o àwa ò fàjèjì nílẹ̀ wa. bàbá mi. ẹ dákun dábọ̀ àjọngọlọ ẹ dákun dábọ̀ torí ọkọ ọmọ mi lèmi ṣe wà àlejò làwa ń lẹ̀ yìí ah, ẹ dákun ẹ jèbí rẹ̀ ẹ jèbi rẹ̀ torí ọ̀pọ̀ tẹ́ bá ní kẹ́ ẹ bẹ́ gini gbó bàbá mi ẹ mọ̀ béèyàn mọ̀. ó ti tó bẹ́ẹ̀ fàyè bẹ̀ mí wọn ní gbọ́ kẹfọ́ ń bẹ̀ mí wọn ní gbọ́ kẹ bọ́ra yín sí hòhò wọ́n mọ lùlù fún yín kẹ mọ gbọ́ ni wọn ní gbọ́ ní wọ̀ èmi ló wá fún níwọ̀ jẹ́ èmi ló fún níwọ̀ jẹ́ mo ń bọ̀ wọ́n títí agbélédàfá agbélédàfá agbélédàfá o agbélédàfá. kókókó ní tí kò sọ gudugudu níta lọ sàn bí babaláwo méjì bá ríra wọn wàá ṣerú kẹlẹ yẹtúrú yẹtúrú ikú tí ó pa mí lónìí ó dọ̀là àfọlá àfọlá ni àfọlá àfọlá ni bẹ́ẹ̀ kúkú bẹ́ẹ̀ pọ́jọ ẹ ò lè rẹ́mi mú lẹ́mìí Àjàngọ́lọ̀ wọn ò bí yàrá yà yín dà àti tó dàgbà àti tó kéré àti tó tóbi àti tó lára kékeré nù yóyá ẹja lọ. ló bínú o ipa lójú náà kíkún tòjò àtàrí ẹ̀ gàgà mẹ́ta ń dọ̀gbẹ́ bọ́bá. àjọngọlọ. bàbá rí ẹ̀hún ẹ̀ káwọn wò ó àjọngọlọ. bàbá ológun ẹwẹ́nu lẹ̀kẹ́ ẹwẹ́nu ọkọ́ ẹ wo ohun tí ẹ fọwọ́ ara yín fà sí ayé ara ayé ọmọ yín sẹ́yìn náà rí báyìí ah, ọmọ sí o ọmọ sí o sẹ́yìn ọmọ pé sábàbí méjì ní ń lé ayé ni sábàbí ilé ń bẹ sábàbí ibú ń bẹ eléyìí tó ṣẹlẹ̀ yìí sábàbí ló tí n tó ṣẹlẹ̀ yóò bá ṣẹlẹ̀ bó o ní ẹ ṣe fẹ́ bọ́ lóko adóngọ́lọ̀ nílùú ayédọ́gbọ́n tí ń kó gbogbo ọkùnrin nílùú tí ń kó wọn kò kúkò tí ń kó wọn sá lọ bó o ní wọ́n ṣe fẹ́ bọ́ ń bẹ̀ Elédùmarè ọba ṣe nǹkan torí nǹkan ni o tọ́lọ́ bá fẹ́ dára gbà mí yóò kọ́kọ́ ba nǹkan jẹ́ ná ṣùgbọ́n gbà tá a lójú inú káàbọ̀n tọ́lọ̀ ń ṣe á wà máa dọ́lọ́ ọba lẹ́bi sẹ́ẹ̀rì báyìí pàápàá jùlọ ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ bàbá ológun àwa òbí la máa ń fi owó ara wa bàtọmọ wa jẹ́ ńgbà tí bẹ́ẹ̀ ni ńgbà tọmọ yín wò sùnfùn torí obìnrin tó wù tó pè tó kọnu sí tó gbà fún tí wọ́n jọ ń fẹ́ra wọn tẹ́ ẹ wá wò sùnsùnsùn tẹ́ ẹ wá ní wọn ò gbọ́dọ̀ fẹ́ra wọn kí ló dé kí ló dé tẹ́ ẹ fẹ́ dàrin wọn rú kọ́dà ẹni tó lọ ń sopọ̀ ẹ̀yin sì fẹ́ túká ó ń ṣe bẹ́ẹ̀ ẹni tí ò yé yín lónìí wọn ò fi yé yín kí olówó fẹ́ olówó kò pé kó máa pọ̀ sí o bẹ́ẹ̀ ni kí olòṣì ó sì fẹ́ olòṣì kò pé kó sì náà máa pọ̀ sí i ẹ apagádà rà o ntẹ́lẹ́dùnmọ̀rẹ́ bá so pọ̀ wọ́n ní kẹ́nikẹ́ni ó mọ̀ sí yà wọ́n ẹ sì fẹ́ yà wọ́n kò dáa. ẹ̀rí nǹkan tẹ́ ń sọ ọgbọ́n ni mo fi máa tó sọ kí ti kẹ́rí mi tẹ̀ ń wọ yìí mo ti mọ bó ṣìṣe rí lára bí ǹdẹ̀ fẹ́ òṣèlú ràn mí mọ́ bí mo ṣe sọ nǹkan tí mò ń sọ tèmi yé mi. kí ló yé yín tèmi wo ló yé yín tèmi wo ló yé yín ládùúgbò nǹkan tó wà lẹ̀ ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ni tèmi wo ló tún yé yín. ẹ wo bàbá àgbà jẹ yín dà ṣé ẹ rí o gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí tèmi ni pé kí wọ́n gbé ọmọ wọn kó máa lọ tẹ́ bá mọ nǹkan tí wọ́n fi ojú mi rí ẹ̀mí mi fẹ́ bọ̀ ọkọ yín gbé mi lọ sí gánà wọ́n gbé mi sí gálọ́. ìyá mi ẹ̀ sàmì mi ẹ máa kọ́ mi bí mi. ẹ jẹ́ dìde. ẹbí ọlọ́mọ ẹni kan máa gbé dẹ̀yìndé lọ ọmọ tèmi arọ kan. ìyá mi inú yẹn ń bí mi ni. ṣe wo ọkọ mi tẹ bá fẹ́ ṣe wedding nísinsìnyí nísinsìnyí mo rẹ́dì. ẹ wọ ẹ tí ẹ. ẹ ṣàkọ fún mi ní líìsì mo rẹ́dì. ẹyin ẹyin ẹyin ọ̀dà ọ̀dà ṣé ẹ rọmọ yín tó wà lẹ́yìn ọ̀dà mi lójú pé yọ gbà mí ara rẹ̀ ó yà. àmín ibi tí ti ń bọ̀ ibi tó lágbára ni ah! Ah! ilé àjọ ń gọ́lọ̀ hmm. ẹ wo ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ pa ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀ ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Elédùmarè bí bẹ́ẹ̀ kọ́ bí èbá ṣe kórè ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ ni ẹ wo ọdún tí wọ́n ti ń tájọ́ gbọ́dọ̀ ti ń kọ́ wọn bí ẹni kẹ́rù ọjọ́ náà pẹ́ kí n tó ṣẹlẹ̀ yóò tó wá ṣẹlẹ̀ kò ní kú o àgbo tí n bá fún yín ẹ lò bí mo ṣe ní ẹ lò ọ̀sẹ̀ tí n bá ní kẹ́ ẹ fi wẹ̀ ẹ fi wẹ̀ lásìkò tí n bá ní kẹ́ ẹ fi wẹ̀ àṣẹ àṣẹ àṣẹ. àmọ́ bàbá ẹ máa dín agídí yín kù ah. ẹ máa dín agídí yín kù ẹ máa pàgídí ọ̀dà mm-hmm. nǹkan agídí òun ṣèso rere nǹkan tí ọ̀dà lagídí máa ń fà kalẹ̀ kódà ẹ máa pẹ́ tí ń dàgbà ah, ah. ẹ̀rọ tí mo tún. mọ́tò ló dà ṣe bọ́dọ̀ mi náà ló ń lọ èmi ń bá tèmi lọ ó níbi tí mò ń lọ ṣé bí mo ti dádùn ẹ rí. èmi ò rántí ojú mi mo ti wá sọ́dọ̀ ẹ rí tí mo pẹ́ pẹ́ pẹ́ ó yá mi tẹ̀lé mi kájọ máa lọ. mo ti parí iṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ó níbi tí mò ń ìpínlẹ̀ ní ìwọ̀n lọ́rùn òkú ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ oyè ṣẹ́ṣẹ́ ṣẹ́ṣẹ́ ẹni má ti tún ọlọ́run ẹni. ẹ gbà mí o. ìyá ẹni ọlọ́run ẹni. bàbá ẹni ọlọ́run ẹni. ọkọ ẹni ọlọ́run ẹni. àwọn ẹlẹ́yẹ ló dààmú ayé ẹni o àfi kí ọlọ́run ẹni má fi wá fàyè mu sinimá ilé lálejò ògbóná ó ti jáde ẹ̀ tètè lọ́ra sí i. ṣọlọ́run olódùmarè ló ń fìyà jẹ nínú ọlọ́run ìyá bàbá àtẹ̀mí tó ń darí ẹni nínú ìgbòkègbodò ayé ìkúnlẹ̀ abiyamọ. iná ń sojú olókoko ìkan sojú olóko wẹ̀wẹ̀ jẹ́. ọmọ ń fòsànlẹ̀ wọn kú wọn sojú omi rọrùn alákejì. àpò iyọ̀ mẹ́ta àgbò funfun mẹ́ta àwọn àwo méje méje lọ́nà mẹ́ta. kí dé ọlọ́run ẹni ojú rẹ̀ dàda aláṣẹ. ogun ayé gbẹtọ̀ ọ̀hún níjà lórí tamẹ́ta ìsàlàyé. sinimá titun ọlọ́run ẹni. a tí owó yẹ gáúsù. package by ọláyẹmí jimá yẹn kẹ́. starring ọláníyẹ fẹjà sanyẹri. gbẹjú ogunmọ́lá. ọ̀fíà falabi. abẹni àgbẹ̀. kọ́lá jẹyẹmí. àjọ yẹ yusuf ọláyẹmí jimá yẹn kẹ wàsí owó yẹ gáwusu mú ìwà adéjọkẹ́ fẹ́ràn mi ọ̀yá lọ́wọ́ ọlámídé ọdúnládé àníkáyọ̀dé agboola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí ọlọ́run ẹni kónálà lagbóná jẹnyẹdá jẹnẹjẹnẹ bọ́lẹ̀ ó ti jáde sórí vcd nìkan tètè lọ́ra ti yàn. ẹ jọ̀ọ́ náà ṣé tá a bá kọ́kọ́ deposit twenty thousand naira ṣé ìṣẹ̀lẹ̀ máa bá ṣe lọ. a lè rí twenty thousand kan náà a lè rí twenty thousand. bó bá yọ ẹ̀rọ abalẹ̀ àjọngọlọ. bó bá yọ ẹ̀rọ abalẹ̀. àjọngọlọ. bó bá yọ jìnnìjìnnà bọ́lẹ̀ ń. àjọngọlọ. ìgbónúgbà bẹ̀ ìjàgbọ́njàgbọ́n ìdí ọ̀gẹ̀ dábẹ́nu ṣọ́ọ̀tì ọ̀hún. ẹ̀múmúná tó ní àríwúlà àkúrí èyí tó ní amáríwú ẹ̀ òrí. gẹ̀ǹgẹ́ tutù lẹ́yìn ó gbóná nu àjọngọlọ. bó bá ń bínú o yípa lójú náà tòjò àtàrí ẹ̀ gàgà mẹ́ta ń dọ̀pẹ́ bọ́bá bọ́bá gbogbo bá yọ ohun ẹ̀ àjọngọlọ. bọ́bá rí ẹ̀hún ẹ̀ káwọn wo àjọngọlọ. àjọngọlọ. bí ogun bí ogun bí ogun bí ogun bíjà bíjà bíjà bí ogun bí ogun bí ogun bí ogun ni ó bíjà bíjà ìmọ̀ra ni bá jà owó kí kọ̀rọ̀kọ̀ la gbà tí bá níjà tí ń gbòde bá bẹ ní àjọngọ́lọ́. àjọngọ́lọ́ ojúmọ́ kan oògùn kan ni ojúmọ́ kan àdó kan ojúmọ́ kan ewé ewé kan mo pè ìgbà ewé ló jẹ́ mi bọ́ bá yọ lókèrè ẹ̀pọ̀n lé àjọngọ́lọ́ bó bá jọ òjijì ní adébúlẹ̀ àjọngọlọ. Mm. àjọngọlọ. Mm. bó bá yọ o bóyá bóyá o àjọngọlọ.